sallallahu alayhi wa sallam abẹ́lọ́run kọ́lọ́n kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ àti àlékún ìkẹ́ rẹ̀ fún àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábí ànábì sallallahu alayhi wa sallam abẹ́lọ́run ìkẹ́ ọlọ́run ọba náà kó máa sàn títí tí ó fi kárí àwa náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ títí di ọjọ́ ẹ̀san tafsiru wa ó ń tẹ̀síwájú àyà 47 nínú suratul baqara Olúwa wa ń sọ wípé ya bani Isra'ila dhkuru ni'matiya allati an'amtu alaykum وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون ولو أنت سواج ما رأى وما بني إسرائيل التي يا وما النبي يعقوب يعقوب وما إسحاق إسحاق وما النبي إبراهيم alayhimu salatu wassalam àwọn yìí ni bàbá àwọn ànábì ọlọ́run ọba nínú Bani Isra'il ọlọ́run nílẹ̀ ká fi arántí oore mi ọlọ́run ọba tí mo ṣe lórí yín àti pé mo gbé ọlá fún yín lásìkò títí yín lórí àwọn ọmọ ànábì ádámà àtàhùn mìíràn náàmìdì níyàtí wa وذلك على عهد موسى عليه السلام وفي أزمنة صلاحهم واستقامتهم láyé àwọn wọ̀nyí ọlọ́run bá gbé ọlá fún Bani Israel lórí àwọn tí ó kù nípa wípé ó gbé àwọn ànábì ọlọ́run bá dìde nínú wọn nínú wọn náà ni ọlọ́run bá ti ń sọ àwọn tírà kalẹ̀ nínú wọn náà ni àwọn òjíṣẹ́ ti wá lẹ́yìn oúnjẹ ńlá Muhammad sallallahu alaihi wasallam èyí tó wá láti ìkíyà Ismail tí ṣe ọmọ Ànábì Ibrahim olùwọ́n tẹ̀síwájú kó wattaqu yawman la tajzi nafsun an nafsin shay'a ẹ bẹ̀rù ọjọ́ kan yawman nakira huna li ta'zim nakira yìí tó wà níbi li ta'zim ni ẹ bẹ̀rù ọjọ́ kan tó tó bẹ̀rù ọjọ́ wo ni ọjọ́ tó ṣe wípé ní ẹ̀mí kan kò ní gba ẹ̀mí lẹ̀ ẹnikálukú yawma yafiru al-mar'u min akhihi wa sahibati wa banihi wa man fil ardi jami'an thumma yunjihi ọjọ́ tó ṣe wípé ní bàbá ò ní mojú ọmọ ọmọ ò ní mojú bàbá ìyàwó gan-an kò ní rójú ọkọ ọkọ ò ní rójú ìyàwó rẹ̀ ọmọ ò ní rójú bàbá o kò ní rójú ìyá torí wípé ní ẹni kálukú likulli mri'in sha'nun yughni ẹni kálukú ní ó mójútó ẹ̀ntó bá náà lọ́wọ́ nafsi nafsi ẹni kálukú ma sáà sálà fúnra rẹ̀ mi kò sí wípé bí iná bá jẹ́ ni tọ́jọ́ ọmọ ẹni tọmọ ara ẹni làkọ́kọ́ rí kò sí jọ́nà lọ ilé kálukú mójútó ara rẹ̀ ọlọ́run ní pé káwọn bá ní Israel kan bẹ̀rọ ọjọ́ yìí àti ń sọ ọ́bọ̀ wípé gbogbo àwọn ìròyìn tó lúwa wá fi ń ròyìn àwọn bànú Israel látara ìtọ́lọ́wọ́n bá sọ wípé ni wà látàṣẹ́rù bí ayé àti ìfẹ́mẹ́nà kàrílà ẹ má sọ pé léyìí àwọn Yahudi ní ọlọ́run bá ń bá wí ṣùgbọ́n ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lóde òní ó bá wọn mu nípa ìmọ̀ ta ẹ̀sìn jẹun ìmọ̀ parọ́ mẹ́ẹ̀sìn láti máa fi gbọ́wó lọ́wọ́ àwọn èèyàn kódà náà àpẹẹrẹ òun náà ní ọ̀nà oṣù wà yìí nínú mẹ́wàá ìgbẹ̀yìn ẹ̀pin oríṣiríṣi invitation oríṣiríṣi announcement ló ti ń lọ lórí rédíò àwọn ọjọ́ lágbájá lẹ́yìn látòlọ́kọ́dìrì tiwọn níjọ́ báyìí ni bàbá àsàlẹ̀ royal father ọjọ́ yìí bàbá àdínì ìyá àdínì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so olúwa wa ń kọ̀ fún àwọn yahudi kò wà látàṣẹ́rù bí ayé àti sámanà ń kọ̀lé la ẹ̀mọ́ máa ta ẹ̀sìn jẹun àwọn yahudi ọlọ́run bá yọ̀bọ̀ tó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàmù lónìí ọlọ́run máwọn èèyàn lójúmọ́ ẹ má máa parọ́ ẹ má máa dúró lórí wípé n tí àwọn kan sọ bó fẹ́ bó tẹ̀ jẹ́ pé ní òdodo ni àmẹ́yìn ò ní tẹ̀lé ìwà yìí ìwà táwọn Yahudi ń hù òun náà ni àpọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n ti ń hù irú ẹ̀ náà so gbogbo àwọn nǹkan tí àtàmùrúnà náà bẹ̀lbẹ̀rì ṣẹ̀yìn fẹ́ máa pààyàn láti dáadáa wàtàntọ́nà àǹfóṣàkùn wà ń tún tàtìlónà kìtàbà afẹ́lẹ́ta àkẹlón kí ló dé táwọn àfáwọ́ tí wọ́n máa kílẹ̀ pàwọn làwọn nímà tí wọ́n wá sọ ẹ́ lóbi ọmọ sọ wípé ní ọ̀rọ̀ ẹnu òun ni ẹ gbọ́ ẹ má wo iṣẹ́ òun irú àwọn eléyìí àtàmùrúnà náà bẹ̀lbẹ̀rì kí ló dé táwọn àfáwọ́ afala ta'qilun wa anta tatluna kitab ẹ̀sì nímà afala ta'qiluna àṣẹ wọn wá kíyèsí gbọ́n nǹkan yìí ni so àtàwọn ìròyìn míì tó ló wá fi tọ́ síwájú rádi pé ìtì máa ń fa òun ni kéèyàn má bẹ̀rù àlùkìyàmà tẹ bá rí onímímà tó ń ṣe bó ṣe wù ú tó ń ti mọ̀ náà kì má rí òwúlò fún ìrìkó kò bẹ̀rù àlùkìyàmà ni ẹni tó ń parọ́ mẹ́sìn ìmọ̀ rẹ̀ wúlò fún torí pé kò bẹ̀rù àlùkìyàmà torí pé ní tó ṣẹlẹ̀ sáà Yahudi náà ní aná òbẹ̀rù alkiyama ni aláfẹ́nà wà létí pé ẹbẹ̀rù ọjọ́ kan ẹbẹ̀rù ọjọ́ kan ọ̀nà ni yawm alkiyama la tajzi nafsun an nafsin shay'an ipẹ́ nìkankan oníkẹ́nìkankan o wala yuqbalu minha shafa'a kò sì sípa àwọn kan ní bàbá àtàlẹ̀bá gádòsì ipẹ́ àwọn kan ní pé nígbàtà bá ti ṣe nǹkan báyìí á lọ bá wọn àwọn ni ó bá wa plead àwọn ni wọ́n bá wa sì pẹ̀ wáyé pé ní tọ́lọ́pàá ni àwọn akámbẹ̀mẹ̀ tó mọ́ lọ lápẹ́ta dájọ́ ni àwọn akámbẹ̀mẹ̀ tí ó rí wọn àwọn lọ́yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olúwaníjọ́ yìí kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ o ẹni kálukú gba justice rẹ̀ yóò kún kẹ́kẹ́kẹ́ jọna wà láhàmlin sọ̀rọ̀nù kódà ẹnìkankan tí ó gbà wọn lè òsí lantanfarukun arhamukun wà láwọ̀ládùkún ìyàwó malkiyamati yẹ́fṣùlù báyìnàkùn olùwọ́n sọ wípé ní àti mọ̀lẹ́bí okùn bí okùn bí kò ní sáà kò látàn fàrùkún àrùhámùkún wàlá àwùládùkún kọ́dà àwọn ọmọ igan ní wúlò yawmal qiyamati yafsulu bainakum tó bá dejọ́ ọ̀gbẹ́ndẹ̀ alqiyama òkun yẹn ó dé òkun yẹn ó dé o alukurani ti wọ́ọ̀nù wa lọ́pọ̀lọpọ̀ ọgbà súnà náà wọ́ọ̀nù wa lọ́pọ̀lọpọ̀ ọgbà la yusra bi nasabu gbogbo ẹni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ tó ṣe tí ò bá ti gbà á lẹ̀ mọ̀lẹ́bí kan tí ó ṣàǹfààní fún jọ́nà òsí ọmọ alágbájá ni mí kan tí ó wúlò fún jọ́nà òsí ìdí tó ń ṣe ńlá Muhammad sallallahu alaihi wasallama nígbà tó kù díẹ̀ tí ó papòdà annabi sallallahu alaihi wasallam ó pè gbogbo àwọn fámílì rẹ̀ banu Hashim ya banu hashim ya fulan ya fulan ya fulan ó ń pè wọ́n lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tó bá pè lè obìnrin pé gbogbo ń tọ́ bá ń fẹ́ kí n ṣe fún ọ sọ fún mi nísìn fa inni la ughni anka min Allahi shay'an tí n bá tẹ́lé pápódà yóò kò díwájú ọlọ́run ọba ipá mi ò sì káǹkà kán láti ṣe fún ọwájú ọlọ́run o ní ìsìnkí tó kú ipá mi ká nǹkan kan tọ́lápẹ́ ní àdúrà lọ máa ń fẹ́ inbox àdúrà tọ́lápẹ́ nǹkan mẹ́rin bá ní inbox ṣe tọ́lọ́n bá ti ní pé kásìkò tó ọparí nù ó ń ṣe ọlọ́wọ́ bá sallallahu alaihi wasallam ó tún wá pé Fátímà kálíbà mà wípé ní ọ̀ràn ní o ó wá pé Fátímà ó ní ya Fátímata Allahu akbar Muhammadin ìrẹ Fátímà ọmọ Muhammadu sallallahu alaihi wasallam salini mimali ma ṣíkì gbogbo ń tọ́ ọba fẹ́ nínú dúkìá béèrè fa inni la amliku laki minallahi shay'a ipá mi ò ká àti gbọ́ọ́lẹ̀wájú ọlọ́run Eh, eléyìí gan ó ti tó fún gbogbo ẹni tó yí àdéhùn yìí tó bá dọ́dọ̀ rẹ̀ tọ́lọ́ ń bùn ní àgbọ́yé ọ̀rọ̀ gbọ́ ó ti tó níwàásí eh, ànábì ni ó gbà mí lẹ̀ ànábì ni ó gbà mí gbàrà mi tó bá dàlà ìra ànábì ni ó gbà mí gbàrà mi tó bá dàlà ìra ẹ̀kọ́ yẹn máa ń kọ́ ronú bẹ́ẹ̀ ló ti wá pé ọmọ kan tuntun tó sẹ́kù ní ọmọ méjì tá ní sọ̀rọ̀ sọ́lá bá bí ìyá ńlá wa Fátímà nìkan òun náà ló survive ẹ̀ ló gbẹ̀yìn òun ló kú lẹ́yìn oṣù mẹ́fà tá níbi náà kú sallallahu alaihi wasallam ó gbẹ̀yìn ẹ̀ bí yòówó sì wí ó sin ànẹ́sọ̀lọ́ àṣálà kó tó wá kú káànábi tó kú ló ti wá pé jòkólẹ̀ ẹ̀kú yorùbá náà náà máa ń sọ àsọ́ọ́lẹ̀ ní pé ìyá ń sọ ọ̀rọ̀ kẹ́yìn àbí bàbá ń sọ ọ̀rọ̀ kẹ́yìn nítorí ní bá máa ń wí àwọn ọ̀rọ̀ ká tí ò tí è sábà nítumọ̀ pé kò síkú ńlẹ̀ gúnugún ekú léwe àgàlàmàdò èésùn orí ìtẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí gúnugún ò kú léwe èrí ìsàkó lágbà ó sáà ti kún gbà kan so gbogbo adá máa ń pè ní àpẹ́kọ̀ọ́ tí kú lójú igba ọdún ọdún kan ni Uh, abẹ́rẹ́ òdòkè ni olùkẹ̀rẹ̀ old something something so ẹnìkan náà tó tó fọ́ra lónìí inú àwọn inú àwọn ọba alẹ́ Yorùbá ọlọ́lọ́ bá ancestors rẹ̀ ọlọ́jọ́yìn àwọn àwọn bàbá ńlá bàbá rẹ̀ so lálẹ́ wọ́n ni wọ́n ṣe meeting aláì <laughs> yéè subhanallah ilàrí wà máa qadarullaha haqqa qadri aláwọn èèyàn tó mọ̀ tán pẹ̀lú ọlọ́wọ̀n bàgẹ̀ so yóò bá rò wípé bóyá alkiyama ó dájú àti ìyàmbá sípò padà kó o ní ìlọrin tó kọrí sí ìbàdàn lápòjúwe ọ̀pẹ́ bá kó ìlọrin tó kọrí sí ìbàdàn yóò tó máa lè ṣe fọ́nà olè máa fọ́ nǹkan lẹ̀kọ́ mo ti ń bọ̀ wá ti dé kìnní kan ti dé kìnní kan iṣẹ́ àwọn yẹn náà ti dé tàwa náà ń bọ̀ wá ti dá kábíyàrẹ̀ mítín bóyá ń rò wípé tí yẹn bá kó níbì kan ó tún lọ bẹ̀rẹ̀ ayé mi mo mọ̀ wípé ní ó ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam nítorí wọn ni pé ní máa ń máa ta pàdé ọ́ mọ́tẹ́kẹ́yà mọ́tò òhù ní ẹ bá ti kú àlùkìyàmọ̀ tẹ́ ti bẹ̀rẹ̀ o àlùkìyàmọ̀ tí ẹ ó ti bẹ̀rẹ̀ kò tó túmọ̀ sí pé ní bá ti wọlé pẹ́ láyé tó nítorí kálukú ó lò nínú sàárẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ ó di one years tó ń ṣe ọlọ́run ṣe yíjira sallallahu alaihi wasallam so tabajọ ten kó níbẹ̀ nù 1443 ẹgbẹ́kù 1333 tánàbí ti kú sallallahu alaihi wasallam abakar siddiq umar farouk rahman zunurin ali bin abi talib láti wọ́n náà ti kú wọ́n bá bú hanifa okun 150 hijiri 150 ah tàbá minus ẹ̀kọ́ ní 1443 oní etí òkun wa mọ́ mọ́lì kí rahimahullah rahmatan wasi'a òun kún 179 tàbá yọ kú ní tí ó fún wa Imam Shafi'i rahimahullah rahmatan wasi'a òun kú ní 204 Allahu akbar 204 wọ́n bí ní 150 ìjìrí ó kú ní 204 táǹkì Imam rahima rahimahullah rahmatan wasi'a ọdún mẹ́rin lòlù láyé about 54 òun sì ni principal jurist of Shafi'i school of law ẹ wá wọ ọjọ́ orí ẹ wá wọ àlùbáríkà tó wà nínú ẹ̀ imam ahmad rahimahullah rahmatan wasi'a òun kú ní 241 òun 241 so gbogbo àwọn tán ti kú yìí wọ́n ti lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ohun máa ń máa tàtún ṣe ọlọ́wọ́n bá wí ọjọ́ ọmọ ti fi àmọ́tù àti gbaná àti kíyàmọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sọ́ni kákọ̀ mọ́ wọ́n bí ó ń ṣe ọlọ́wọ́n pé mọ́tà sáà sallallahu alaihi wasallam anábì wá dá lóhùn pé ni ọpa léṣe kalẹ̀ fún kí ni múra rẹ kalẹ̀ kí ni ìmúra rẹ kalẹ̀ tẹ́lẹ̀ ẹ̀kùn ní ṣùgbọ́tọ̀ ń bèèrè pé ń gbò ní àlẹ̀kẹ́yàmọ́ òdì ń gbò láyé ó parí kí ni pé kí ni preparation rẹ̀ kí lọ ti múra kalẹ̀ sàbí náà wá dáa wípé ní uhibbu Allaha wa uhibbu Rasulah ìtí mo palẹ́ ìsẹ̀kalẹ̀ ni pé mo nífẹ̀ẹ́ ọlọ́run mo sì nífẹ̀ẹ́ oúnṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ẹ̀yà ní káyà náàbí wí fún sallallahu alaihi wasallam annabi ni al-mar'u ma'a àhàbà ọmọ èdè ènìyàn òun àti olólùfẹ́ rẹ̀ wọn ò jọ wà ní sallallahu alaihi wasallam ṣàpé mahabba min a'mal qulubi nínú iṣẹ́ ọkàn ló wà ẹnìkan ò lè mọ̀ ẹnìkan ò lè mọ̀ ọlọ́run tá nífẹ̀ẹ́ ni ó mà ó ńlá Muhammad sallallahu ọlọ́run wà bá nífẹ̀ẹ́ rẹ̀ bá nífẹ̀ẹ́ rẹ̀ àwọn aṣẹ́kọ̀ọ́ máa túnmà sí wípé àìlè ìnífẹ́ ọlọ́run lóòótọ́ nífẹ́ òṣìṣẹ́ lọ́mọ̀sán lọ́n lóòótọ́ àmọ́ pàápàá ìwọ̀n yẹn lè máa ṣe gàtẹ́ nìkan òní máa pàápàá màhábẹ̀nù ọkàn ló wà sòkéyàn tó lè máa àti kó la ọkàn bá a sì la ọkàn gan-an tá a ti surgical operation èyàn lè rí o èyàn ó rí ọkàn bọ̀tẹ́ ẹ̀ níwọ̀n pé abílẹ̀ yìí ń fẹ́ràn lábí òfẹ́ràn ọlọ́run ọba ló tó gbé èèyàn bá nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́wọ́ nífẹ̀ẹ́ rẹ̀ yóò sì pàdé ọlọ́run láyọ̀ àtàláfíà bí èèyàn bá ní tó ń ṣe lámàá sọ́lọ́run sọ́lọ́run lóòótọ́ tọkàntọkàn ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ yóò sì pàdé ọlọ́run bá láyọ̀ àtàláfíà wọ́n sọ pé ní qul in kuntum tuhibbuna Allah tẹ̀bálẹ̀ ń fẹ́ràn ọlọ́run bá lóòótọ́ fattabi'uni ẹ̀tẹ̀lé mi àlẹ́ sọ́lọ́run sọ́lọ́run ntaaki mọ̀nà ntaaki mọ̀nà sọ̀rọ̀ ló fi wọ́n pẹ́ ẹ̀rí pa sọ lánàá wípé ní àwọn àkàmà ń béèrè pé àkí ní máa ń fi àwọn alùsùnà lọ́kànbalẹ̀ àwọn oníṣòkòtò tí ń tẹ́yí ṣòkòtò wọn yé balẹ̀ wọn àwọn obìnrin wọn wọ́n kàn dáwọ́ ẹ̀ balẹ̀ gbàgàdà náà ni ọkàn sì balẹ̀ aṣọ àdéhùn ilé ní masọ̀pọ̀tà yìí pé ní almaru ma'aman ahabba ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ ẹni jọ máa ṣe lọ́ba tó ń sọ̀rọ̀ tó ń bọ́mi yìí pé ní al-arwahu junudun mujannadatun ma ta'arafa minha ikhtalafa wa ma tanakara minha ikhtalafa ẹ̀mí wa wa bá ṣe ń rí ara wa yìí arwahun junudun mujannada ẹ̀mí wa bí ọmọ ogun ni wá ta pèpè àkàlẹ̀ àwọn tí tán bá bára wọn mu tán bá bára wọn mu wọ́n jọ ní mẹ́ni bákan náà wọ́n jọ ní wá bákan náà ẹni pípẹ́ ló gbọ́dọ̀ wọ́n wà chief bákan náà kò tó yẹ pé ní ò bára wọn mu àní ẹni kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ ní wà lọ ṣẹlẹ̀ o irú àpèjúwe ló ṣẹlẹ̀ láyé Umar ibn Khattab rọ̀bí Allahu ta'ala anhu bí Abubakar Siddiq kò ṣe kú àwọn ọmọ ogun mùsùlùmí àwọn kan wà ní Iraq àwọn kan sì wà ní Sham báyìí Abubakar Siddiq bó ti tẹ́ẹ̀tì rẹ̀ ó ní kí Khalidu kókò ní Iraq ó lọ jọyìn tó wà ní Sham òun ni àkọ́kọ́ ogun tí mùsùlùmí ó jà ní Sham wọ́n sì wọ́n strong again? wọ́n strong again? àwọn Rome so wọ́n sàábí ń sọ fún àbúrákì sí débùn jọ́nà náà pé ah ń tá fẹ́ ṣe yìí káì a máa fẹ́ gámbù nífà because àwọn ará Iraki náà rọrùn wọn ò easy wọ́n stubborn wọ́n lè lẹ́dàá tán bá máa wípé káàrìdì ti kó ń bẹ́ ó likely kí wọ́n fẹ́ gbé mú ta ni ó support àwọn ọgbọ̀n tó wà ń bẹ́ẹ̀ then àwọn ilé iná tí tọ́sí ní kan lọ yìí Abu Ubaida bẹ́m̀bẹ̀ ibn Jarrah aminu hazil umma kun ṣe rán bàbá wúlò fún sallallahu alaihi wasallam òun bẹ níbẹ̀ kí lọ́tọ̀ ní kí Abu Ubaida kó òun ma jó lórí níbẹ̀ kí a Khalidu fún àmì tó wà so kíní ó dá controversy lẹ̀ díẹ̀ láàrin kò sẹ́ni kankan nínú àti ẹtí ń gbáwà yìí má innama nusabbidu wa nuqarrib wa nuqisu al-umur bi amthaliha dákàtà ń ṣe ní pé a máa try lágbìyànjú títí wa a sì máa fi tó bá jọra wọn wé ara wọn àti ní àti ẹni kankan gbáwà yìí o so ìtumẹ̀ ní pé ìtẹ́mi rí mi ò claim pé wà superior to your own opinion and your opinion too will not be likely to be superior to, uh, to mine so a kà máa gbìyànjú náà ni ẹgbà gbìyànjú náà ni pé ń tọ́lọ̀ níbọ̀ wọn orí nù pé kálídò ó lọ because níbi àbóbẹ́dà pọ̀ wọn ò dáòtú ìmáni rẹ̀ àbóbẹ́dà ó ní ìmáni àgbà sàábé ni ó ń ṣe ọlọ́wọ́ bára kọ mẹ́rin sallallahu alaihi wasallam tó fi pè ní àmínú hazel umar secretary nationwide secretary jọwa yá àbóbẹ́dà bin Jarrah ní níbọ̀ tó ń ti bẹ́ẹ̀ náà àbóbẹ́dà ò tí ì lédìí ogun ńláńlá bí eléyìí rí ama khalid ọ̀rí khalidu jerry ṣáàbù ní ọ̀dọ́ ni jerry very clever ó lè move forward and back at same time so ó sì ti lédi àwọn ogun ńláńlá ìfọ́n kọ́tọ́ di kọ́ di mùsùlùmí àfọ́n ló lédi àwọn akẹfẹ́lá sí Uhud khalidu ni ọlọ́lọ́run fi ní kí ogun ó padà yíwọ́ nítọ́lọ̀wọ́ ọba bóun nù òun náà máa rí pé Khalidu ò tó àbó òbẹ́dà lẹ́sìn ọ̀tọ́lọ́wọ́n bòun ní ogun jà kò lídìí ogun rí kó lóòsù kí n tó fàánù tí ọdún ṣe ọlọ́wọ́ bàtàlá àtàlá fi pè ní pé sáyẹ́kù lọ almaslóòrì sọ́ọ̀dù ọlọ́wọ́ bá tí yìí ẹ ìbẹ̀rẹ̀ kìnnìún ok abu akhalidu uh, ti move from iraq to syria abakar sadiq kú rọ́gálá tààlá ni omar tẹ́kọ̀ọ́ ló bí kí mú lọ́sọ̀fíìdì rẹ̀ so òun ti ọ́dá yìí pé kí abu obeda kó take control ní sham even though kọ̀tọ́kọ̀ ń ní kí akálìdò padà kọ̀tọ́kọ̀ tí kì control so wọ́n bí táwọn á ti ń kẹ́ẹ̀kì ara wọn lọ́wọ́ ní mẹ́sẹ̀jì ọmọrùdí ṣàpé káwọn tó mú fúláti mẹ́jì sí so àbọ̀ òmìnira gba lẹ́tà ó kà so ó fòdì ẹ̀ padà wọ́n sọ fún látọ́sọ̀rọ̀ àhàdàn ọ̀gbọ̀rọ̀ sọfẹ́ ní kankan wọ́n lẹ́tà kejì ń kọ́ no opposite ni yes náà ni ìṣẹ́ bí khalid ni wọ́n ní kó setback ok so àbọ̀ òbẹ́ dá òun ẹ̀kúnlẹ́ ní ìsìn ó sọ alọ́ndà control khalid khalid commander in chief so wọ́n wá change ẹ̀ pé kí òbẹ́ dá ó so Khalid wọn ti ń sẹ́ẹ̀tì àwọn ohun tí ń tó yẹn wọ́n ti ń ṣe wọ́n but àbọ̀ bẹ́yà ní kọ́ ọgbọ́dọ̀ sọ́fẹ́ ní kankan ohun ti mà ẹni tí wọ́n náà mà then àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà náà tí wọ́n rí reaction àbọ̀ bẹ́dà so wọn náà ń something is happening wọ́n tún wò mọ́ nǹkan tí ń so wọ́n wá parí ogun Khalid wọn náà ló lead rẹ̀ ọ̀nà plan ló lead wọn nìkan win so lẹ́yìn ìgbà náà àbúrò wọn bẹ́ẹ̀ òsì náà bí lè sọ fún Khalid tó lẹ́yìn ní lẹ́yìn ju tó wá wá fún Khalid náà wà lọ bá àbúrò bẹ́ẹ̀ kí ló dé tó ṣe bẹ́ẹ̀ pé wàláyé pé ogun tó ń jà yí ohun òjá Khalid bá mọ́ sọ pé ní Khalid wọ́n òun jà fífẹ̀ bí lè láì ní tòrọ́n ti bá nẹ́bí sọ̀lọ́rọ̀ sọ́lá ń ṣe àdéhùn pé bóhun ti ṣe sùtáfà mùsùlùmí tó wọ́n mẹ́fẹ́ wípé ní òun gbẹ̀sán lára kẹfẹ́rú jù bẹ́ẹ̀ lọ òun sì rò wípé tó ń bá bojú wẹ̀yìn tó wọ́n ti ní kóhun achieve so kò nídi kí àbò òbẹ́dà kó keep well to that level bó sì máa ti gba lẹ́tà ló sọkọ́ sọ fún un pé òun rẹ́dì àti work lọ́ndà rẹ̀ tí a run. rọ̀nà kíkó ó sàbápọ̀ nínú Islam ó sáájú dé gba Islam kò òun ó jùlọ lọ́jẹ́ rí òun sì mà kó ní mánu jù lọ tó lọ́hàpọ̀ àwọn àtàrí nù lójú ogun but ṣe ma bó bẹ́dà rò pé ah, àti wà agbọ̀tàbátà fún Khalidu nísìn kan ó dàrú àwọn ọ̀tá ní táwọn ilé yìí kó agbogbo táwọn ọ̀dá àwọn mùsùlùmí láàkọ́ jẹ́ náà lọ́bí 3,000 náà ni àwọn ilé ìsìn kọ́ bí 100,000 ọmọ ogun bọ́ ṣẹ̀kú kò bá rù lákàí mọ́ pé kálàkà àwọn bàtírí kìkan má kó ìdà kankan lọ́wọ́ ògede 100,000 báyìí lẹ́wà kó nǹkan lọ́wọ́ gẹta bá ń yẹ̀yìn yóò ti padà tán àwọn ilé òdì tí ì but imani ń bẹ àbú òbẹ́dà wá bẹ̀rù àti wá gbọ́ lásìkò tá a wà yìí a ọkàn gbọ́dọ̀ pa mí ọkàn gbọ́dọ̀ dàrú ní ìsìn ó kíìpù ẹ̀ bàtà Khalid náà gbọ́n náà akérè tó fi kíìpù ẹ̀ wọ́n mọ́rò ní commander in chief lónìí ó ní àmírù òun jago káàlẹ̀ bá àtọ́ pé ní mùsùlùmí jẹjọ ni chíkè náà collective eh, achievement ló kàn kéde pé ní individual achievement ẹ̀dá kan ta ló lè ṣe eléyìí lónìí ló fà á táwọn kan gbogbo ẹni tí bá ń bú sáadé wàláhì kíyàn máa sin lọ́n látara kó máa bínú ẹni tán kó máa ṣe ìpele títí wọ́n ṣe sàdákà nàbí sallallahu alaihi wasallam ànábì sọ òdodo òun ṣe ọlọ́run bá ní pé láta sóbú àṣùhábì ṣe ẹ má ma fẹnu sáátà àwọn sàábì mi falau an ahadakum anfaqa mithla uhudi dhahaban ma balaga kudda ahadi bá ti jòkó yìí ẹnìkọ̀ọ̀kan ní ọ̀ká nípa bá ní dúkìá tó tó tàà ní pé kí gbogbo góòdì yóò àdónétì ẹ̀ fi ṣẹ̀bírí là ó ń ṣe ọlọ́run ní pé kò tó sọ̀rọ̀ láwọn ìṣẹ́lá kò tó nǹkan kan nǹkan táwọn sábẹ́ ti ṣe yóò sì rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ àǹsà àǹsà obìnrin obìnrin ó tẹ̀lé wọn lójú ogun ọmọ ẹ̀ tẹ̀lé wọn lójú ogun àwọn mẹ́tẹ̀ẹ̀ta lójú ẹ̀ sì kú lójú ogun kan náà ta nínú wa tó lè ṣe wọ́n tó wá ń sọ bàtà wọ́n sọ pé ní alhamdulillah kó ń dúpẹ́ tọ́lọ́wọ́ bá gba àwọn ọmọ òun lẹ́rú obìnrin radwanullahi ta'ala alaihim ajma'in àwọn sàábí àní sallallahu alaihi wasallam àbẹ́lẹ̀ ọ̀kọ́lọ́wọ́ kó ṣàlékún ìyọnú ẹ̀fà àwọn sàábí àní sallallahu alaihi wasallam akíní wọn ò aláwọ̀dúró Khalid bin Walid radiyallahu ta'ala anhu ẹ̀kọ́ pọ̀ lára rẹ̀ púpọ̀ àfàgbà pé ní ọ̀dọ́ ni nígbà tó wà ní kékeré ní àwọn ọ̀dọ́ ṣáà pé yẹ ẹ̀sẹ̀ léyìí not too young to to lead gbogbo tó wá tán náà ẹni sam fóun tó fojú àwọn mùsùlùmí rí tó wọn ó gba ẹ̀sẹ̀ lára àwọn kékeré tó kẹmọ wá wò wípé ọlọ́run ọba òun ni muqaddirul umur ọwọ́ ẹ̀ ní gbogbo tó ń jẹ́ kádàrá wà wọ́n jagun kan fẹ́kọ̀ọ́dì sí àkọni àgbónájà ní ayé Abubakar Siddiq radiyallahu ta'ala anhu nígbà táwọn wá dé táwọn fún Abubakar Siddiq kò ní ìró pé a ń tí Khalidu dánwò ẹ̀rú ń bá àwọn gan náà dìmọ́ tó ṣe ń ṣe ọkì Yarmouk dìmọ́ tó ṣe ń ṣe ìfahàmù láàrin àwọn àwọn ọ̀tá pé à rẹ̀ káàlìdù sábà ilé pa ọ́ ogun fọ́ wọn bá tẹ́lẹ̀ pọ́ lórí ogun síkè náà yóò pọ̀ pé laukana aṣahádàtù tó náà lòbìlì aham sápẹ́ ní pẹ̀lú kéyìn ó ní ó kú lórí bẹ́ẹ̀dì ẹ̀ ní sham àtọ́nà ó pẹ̀lẹ́ pé ní àá ọ̀nà pẹ̀ Khalid bin Walid òun náà ló wá ń kú gẹ́gẹ́ bí adìẹ sí máa ń kú lórí bẹ́ẹ̀dì òun tí ó sì sí kò sí ibì kankan lára òun tí ó sí ọgbẹ́ yálà ìdà ọkọ̀ ni àbí oríṣiríṣi nǹkan àwọn àwọn tàbí ní kòkò síbi tó kù lára Khalid bin Walid àtọjú àtàrà gbogbo àti ẹ̀ tí ò sí ọgbẹ́ ẹ̀dà níbẹ̀ wọn wà ní pé òun ah, fẹ́ kú lórí bẹ́ẹ̀dì òtùkọ́lọ́kọ́ gbalẹ́sì fún un wọ́n sì gbalẹ́sì fún ọlọ́run tó ń àti àlì àti gbogbo àwọn sàábẹ́ àti ìṣọ̀lọ́lọ́ àwọn tó kù tí wọ́n fojú wí ní ẹ̀sìn fọlọ́nkù sanwó lẹ́sàn-án rè gbogbo wàhálà àwọn fọlọ́nkù fi sunu mìíràn hasanati wọn ìyẹn ọlọ́run ti kọ́kọ́ sọ fún wa ní pé òun yọ́nú sí wọn laqad radiya Allahu ta'ala ani allazina yubayyi'unaka tahta ash-shajara sọlọ́n fi yọ́nú sí wọn à ń tọrọ àlékún yọ́nú wọn òun wà láhùn yóò ń sọ̀rọ̀ nù bí ẹ̀ bá ṣe tọ́lọ́wọ́n ọba ọlọ́run ó ṣe tiẹ̀ ọlọ́run ọba ọlọ́run ó ṣe tiẹ̀ so ìgbìyànjú táwọn sàádé gbà kí ni wọ́n ń wá ìjẹ́nà ni wọ́n ń wá náà làwọn náà àwọn kan ní àǹfààní wípé láyé títí wọn àwọn kan bẹ tó ń ṣe ọlọ́run ọba ìfẹ́ ọ̀nà tààlà rẹ̀ kó máa bá tó ti fún wọn ní sàtífíkẹ́tì àlìjẹ́nà látàyé ìpé ìwọ ọmọ àlìjẹ́nà ni ọ́ ìwọ ọmọ àlìjẹ́nà ni ọ́ ìwọ ọmọ àlìjẹ́nà ni ọ́ èyí tó gbajúmọ̀ ni àwọn mẹ́wàá ọ̀tá jù bẹ́ẹ̀ lọ ọ̀tá mẹ́wàá kan tó gbajúmọ̀ tó bá ń ka àwọn mẹ́wàá àwọn khulafa rashidun Sa'd Abdurrahman eh, Khadija eh, eh, Abu Ubaida so gbogbo àwọn yìí wọn wà so àwọn àmì tí wọ́n ń bẹ sẹ́kùn wò sí lára àwọn àtàrùn bàṣàrò níbi jẹ́nà gẹ́gẹ́ bí ọ̀ká àṣà ẹ̀pẹ́ nígbà tó ń ṣe ọlọ́wọ́ bá ń sọ pé àwọn kan ń bẹ tí wọ́n wọ àlìjẹ́nà eh, bèlá hisabi wà láàdáàbì wọn ò ní sẹ̀súrò wọn wọn ò sì ní jẹun níyà àwọn káṣà wá dìde pé yá Rasulullah ó dúró lọ́hà lé ánà gónà mínú ìrọ́nṣọ́ ọlọ́wọ́n bá dákùn bẹ̀lọ́ kí mi níwà nù wọn tí náà nábi wí sallallahu alaihi wasallam ní pé áńtà mi náà ní pé bishara nù àyíká kúnnà àwọn aṣára mọ̀bà ṣára ìbìlì jẹ́nà ẹnìkan àtọwà dìde àtẹ́mí náà anábi ó kà tilẹ̀ kún ní sim sallallahu alaihi wasallam ní pé a sábà kọ́ kàgbé ha ọ̀káṣà ọ̀káṣà ti gbà ẹ̀yọ̀ká tó wà ń lẹ́ náà káàsì mọ́ má bínú bá tún dìgbà mi ọ̀tí yóò mí pé lé nìkan àlìjánà ògbọ́ tí kò ní sàtífíkẹ́ẹ̀tì ni kò ní sàtífíkẹ́ẹ̀tì so àwọn yíò ọlọ́run ṣàánú wọn àwọn àmì ìtọ́tọ́ wá kò nú wọn náà náà tàbí òun náà àtàwátàwà lónìí àwa náà a lè fiṣẹ́ gba indirect sàtífíkẹ́ẹ̀tì àlìjánà à pé indirect because kò sí sàtẹ́ǹtì fún un àmáwà náà lè wá ń pé indirect ni pẹ̀lú àwọn iṣẹ́ tó ń ṣe ọlọ́run ọba sọ sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ wàsálà pé tíyẹn bá ṣe ìdá yóò àlìjánà ni àbí yóò rí bákan àlìjánà pápọ̀júwe máa ń bá náà lè láì masjidan bana Allahu lahu baytan fil bá kọ́ mọ́sálásí ilé ṣe ẹni tí ó bá tí ó bá wà lìjánà tí ó lè nílá lìjánà ni so by implication ti ma ni pé ìkọ́ mọ́sálásí tí ma ni pé nínú certificate àlìjánà ńlọ́wà ó ṣe ọlọ́wọ́n bá sallallahu alaihi wasallam ó ní pé ana wà káfílù aliyatim kàhàtẹ́ni ìlìjánà wà qarana bayna ìsìbáyé sàbábá wal anẹ́sọ̀rọ̀ sọ́rọ̀ sọ wípé ní ẹnikẹ́ni tó bá kíà fún ọmọ òrukàn kẹfìlù ni pé kí yíò take responsibility ọmọ òrukàn yálà èèyàn pé ọmọ òrukàn ní tó yá ẹ̀bá ń gbé gbogbo sínú ilé rẹ̀ ilé ní pápá ilé àlùbáríkà náà ilé tọmọ òrukàn bá wà ilé ni wọ́n ṣe ọlọ́run sọ bẹ́ẹ̀ ènìyàn sallallahu alaihi wasallam ó di yóò tún wá rí àlìjánà he látọ̀dọ̀ rẹ̀ tòdì méjì so ọ̀nà tí wọ́n lè fi kíà fún ọmọ òrukàn pọ̀ èyí tó dáa jù ní pé kí yóò fọkàn gbà kọ̀mpílìtì kó gbé sínú ilé rẹ̀ kò ní àdọ́pì rẹ̀ o adoption ìwọ nínú ṣẹ̀ríà o ó kọ́ bàbá rẹ̀ náà ni but àti ayé àti gbogbo ẹ̀bí ìrìnlẹ̀ tọ́lọ́wọ́ fi ní kó jẹ́ èèyàn ó máa pè ní ọlọ́run máa ṣe wọ́n máa kún un ọ̀nà míì ni wípé a ní organic center káàkiri káàkiri kí èèyàn wá lọ́bẹ̀ tí wọ́n ti ní rẹ́kọ́dù fáwọn ọmọ òrukàn gbéyàjọ́ kan tó lè kéta ní pé òkè owó oúnjẹ rẹ̀jọ́ kan so òun ó gbé àbítọ̀sẹ̀ kan àbítọ̀sù kan àbítọ̀dún kan àbíọ́lọ́n primary ó tẹ̀fẹ́ primary school ni láti sin títí pẹ̀lú ògbóràn tí èèyàn parí gbogbo tí ó kà láyé tó ń bá ṣẹ̀fẹ́ lónìí kàhàtẹ́yìn pé báwọn ṣe wá rí ni tó oúnjẹ ọlọ́run tó wá na ìka rẹ̀ báyìí sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tí wọ́n gba àdísùn wá wọ́n ṣe máa ń ṣe nù wọ́n ó demonstrate ìka méjèèjì yìí pé bá náà ti àti mi ní ọ́fíìsì tí mo fẹ́ deliver ẹ̀gbọ́n lèmi náà ṣe ṣe ana wa káfí ẹ̀yẹ̀tí ń ka àtẹ́ ní ìjànà so èmi oṣùọlọ́ ni pé èmi àti ẹni tó bá kí ẹ̀ fún ọmọ òrukàn àwọn òṣèré ní ọlọ́gbàlì kí ni túnmọ̀ rẹ̀ ìfẹ́ báyìí àwọn súnmọ́ra wọn dọ́gbandọ́gba náà gbàdẹ̀rà rẹ̀ so tó túnmọ̀ sí wípé kìí ṣe dárájà dẹ̀ndẹ̀lẹ̀ ní ìntàn ó wà yóò súnmọ́ ní sallallahu alaihi wasallam ẹkùn kí ni áwùsù tó jẹlé yìí lọ tọ́ ìkànláwà yìí nísìn Laylatul Qadri tó ń ṣọ́rọ̀ ní ká máa wà sallallahu alaihi wasallam ẹ̀ntọ́lọ̀bá ní tí 83 years tí yóò fi sin lọ́hùn tó bá tó ń mú 83 years ń tó bá sọ fi kún ìtọ́lá ní kó lò láyé ó yóò lò 60 years láyé 60 plus 53 that's 143 years ṣirkó orin inú Ramadan Ramadan sì ní gbogbo tó bá gbà ó ń ṣe ọlọ́wọ́ wa sọ̀lọ́wọ́ sọ́sọ́ wípé ní gbogbo aláwẹ̀ ló ní báàbù fil janna kí lórúkọ báàbù aláwẹ̀ lálìjẹ́nà báàbù rayyan gbogbo ẹni tó bá gbààwẹ̀ ó ní báàbù lọ́gbàlùjánná arayan rẹ̀ ní arayyan báàbù rayyan Allahu akbar abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́nà wọn kọ́lọ́ kó kàwá kún àwọn tọ́lọ̀ tó ní kó so àwọn indirect àti digital lọ́gbàlùjánná náà ìyàtọ̀ tó wà láàrin àwọn eléyìí àtàwọn tàwọn ni wípé àwọn eléyìí èyí mùsùlùmọ́ wá gbẹ́lọ́n gbígbà tí ọlọ́run

kò ń ṣe ọlọ́run tọ́bá fún fún pé gbogbo àbúwábà lìtẹ́nà mẹ́jẹ ìjọ àbákẹ́sì dínkù ó ní géètì ń bẹ sallallahu alaihi wasallam ọ̀rọ̀ jẹ́lọ́ta alánà àbákẹ́sì dínkù ó sì tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ táà bá ń sọ ìtàn àbákẹ́sì dínkù ó tó bẹ́ẹ̀ ó ṣe kíni ojú bẹ́ẹ̀ lọ bó ń ṣe níjọ́ ọ̀fọ́tí níjọ́ àpólà níjọ́ ọ̀gì níjọ́ gbogbo ẹ̀ àtọ́ àtọ́wọ́n máa rẹ̀ lúlù ni sòtá ni ọ̀tẹ̀rin àwákẹ̀rẹ̀ ní pẹ̀sá àwọn òjò ṣeré iná ni kò tún wá sún wọn nígbà tó ń ṣe ọlọ́run bá tó lọ sọ fún wípé ni ọlọ́run ti yọ̀ǹda fún àwọn káwọn ó múfù from Makkah to Medina wọ́n ní pé ya Rasulullah onítọ́làbù kí n tọ́làbù rẹ̀ ó ní asọ́ṣùbà èmi mo fẹ́ mo fẹ́ àkọ́mpínì rẹ̀ òun sì gbé gbogbo tí dọ́bá tèkì láti maka ismailina olùwọ́gbé òun bẹ̀ ọ ní ìránṣẹ́ ọlọ́wọ̀n bá yọ̀nda fún kóhun ojọ́yìn rẹ̀ kóhun àkọ́mpínì rẹ̀ kì í fásikò nìkan gbogbo financial responsibilities tó bá wà ń bẹ anábí ó yọ̀nda fún sọ̀rọ̀ láwọn ìsálà kóhun ogbé ẹkùn kí ló tún níbi kí bàbá rẹ̀ àbúkù harvard bàbá bá kìrìsì nípò a máa pèjò pípẹ́ ah, gbogbo tìjára rẹ̀ tírèdì rẹ̀ òwò rẹ̀ jọ́nà náà bàbá rẹ̀ tígbà sílámù ìdínà àbíkù harvard tígbà sílámù jọ́nà náà tí wọ́n pẹ́ ah, owó ah, muhammadu muhammadu muhammadu muhammadu yìí náà ni ìdí ẹ̀ bá ń sọ̀wọ̀ èèyàn máa ń fi kan pamọ́ ni èyí na, gbogbo owó tán nígbàtà na ná gbogbo owó rẹ̀ tán fún Muhammad sallallahu alaihi wasallam kí ni ó kù fún kí ni ó kù fún àwọn ọmọ rẹ̀ kí ni ó kù fún ọ kí ni ó kù fún àwọn ọmọ rẹ̀ wá ní pé àwọn ti tún rí aláhàpọ̀lọ̀ asidik láì profitable dáa yìí tóun ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ but kò lè yí long kò yí bàbá òun ti rí okòwò míì tó máa pé nìyí sọ́ọ̀tì níbẹ̀ ṣùgbọ́n ló fẹ́ dájú owó nǹkan ní ìsìn alẹ́ ò sì dákọ́ anábìnrin sì mọ́ sallallahu alaihi wasallam wọ́n tún dé mẹ́sìn náà ó tún kọ́ntínú nípa anábì gan wá bí pé sallallahu alaihi wasallam pé ah, kí lọ kí lọ fi kalẹ̀ fáwọn fámìlì rẹ̀ olóhùn fi ọlọ́run àtọ́jú sẹ́rẹ̀ so ló fa bàtà náàbí ó kú sallallahu alaihi wasallam àwọn ilẹ̀kùn wọnú mọ́sálásà náàbí àpẹẹmẹ́sì nígbà wọn gbogbo Madina ń jọ́nà lọ́mẹ́rin gbogbo Madina ó ní iyejú ilé tó wà ní Madina so ẹni kọ̀ọ̀kan wọ́n ní ọ̀nà tó bá ti ń jáde nínú ilé rẹ̀ tó gba ọ̀nà àwọn mọ́sálásà náàbí tó bá ti ń jáde tó gba ọ̀nà mọ́sálásà náàbí so kò tẹ̀sẹ̀ nídìí kọ́ máa lọ sí main gate no Umaru ní tiẹ̀ wọn Usmanu ní tiẹ̀ Ali ní tiẹ̀ gbogbo náà ní tiwọn Abubakar Siddiq àtànàbí afẹ́ kú sallallahu alaihi wasallam ní gbogbo lẹ̀kùn ní kí wọ́n jí pátápátá gbogbo lẹ̀kùn gbogbo háwọ́há gbogbo wọn lẹ̀kùn pátá ní kí wọ́n jí àsàbákìrì sùdíkù nìkan nìkan fi ilẹ̀ àsàbákìrì sùdíkù nìkan ní kí wọ́n fi ilẹ̀ tó kò sí nǹkan kan ọlọ́run yìí jẹ́ èèyàn gbé kìí jẹ́ èèyàn gún bí èèyàn bá ṣe sin lọ́wọ́ bá sí ọlọ́run yóò fi kẹ́ sí táàmà sọ pé ìkẹ́ kìí pé ìkẹ́ owó kọ́ o nàpá sọ tipẹ́tipẹ́ pé ìsìláàmù yìí sóògùn owó láàmù tó wá sí náà kí n mi tó ya ohun kò sí correlation láàrin pé ọ̀nsẹ̀sìn àtowó hmm. ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ẹ̀sìn ọlọ́run bó kèfèrí tí ò tiẹ̀ mọ ọlọ́run ọba a kọ́rúnà owó tọ́lọ́run ọba ti fún ọ̀tọ̀ ọlọ́run fìrìáwọ̀nà ńkọ́ tẹ́wà wo Musa ẹwà àwọn bànú Israẹla àwọn ọmọ ìyá Musa ṣìbẹ́ àwọn ni wọ́n ń mú lẹ́rú àwọn ni wọ́n ti ṣe agbára so Islam kò ní ń ṣe pẹ̀lú ọlọ́ọ̀bá fẹ́ kẹ́yìn yóò kẹ́yìn ìbá àjẹmọ́mìní láwọn àjẹmọ́mìní pọ̀tí wọ́n ń sin lọ́n wọ́n ń sin lọ́n pé àmì tá a sin lọ́n ọba dé yìí àwọn òtún gbọ́dọ̀ tòsí mọ́kùsí ẹkẹnikálukó kásẹgbẹjẹmọ́wọ́ so Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ọ̀gá wa ni láwọn àfá àálù súnà wà jama'a fi sọ wípé ní khayra hadhihi ummatu ba'da nabiyyiha Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ẹni tó tún lóore jù nínú ìjọ wa yìí lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam Abubakar Siddiq ni wallahi wa huwa kadhalik ó sùn ló fà á nígbàtà báyìí nìkan sọ́nà wá kú tán tó fi wípé ní ta ni ó jẹ àrólé lẹ́yìn rẹ̀ ta ni ó jẹ àrólé lẹ́yìn rẹ̀ ẹ́ di pé wọ́n mọ̀ rúbà tí ń sọ incident wọn wọ́n ní pé a kí nǹkan kan ò bá ń lẹ́rù rí ohun orí ohun orí nǹkan kan tó bá ń lẹ́rù rí tayọ ọjọ́ òun torí pé gbà sẹ́yẹ́ pé ní Islam yóò pa àmì mùsùlùmí yóò parẹ́ ni gbà tá mùsùlùmí yóò parẹ́ because khilafun as disagreement wọn ó strong àwọn àǹsọ́ọ̀rù àwọn dúndò wípé àwọn ni àwọn ò ní control eh, muslim state because báwọn ò bá gbà mẹ́ta ọwọ́ tàṣẹ̀ ní sallallahu alaihi wasallam kò ní sí state bí tí wọ́n ti bí wọ́n lé ní so àwọn làwọn gbà láwọn fojú iná àwọn ló tọ́ sí so àwọn mọ̀ àjò náà pé ní àwọn táwọn wá gba wá láti Mákà wá sí Mẹ̀dínà tó àlàkọ́kọ́ bẹ̀rẹ̀ ọdún mẹ́tàlá lólò lọ́dọ̀ wa kó tó wá kan títí yín bẹ́ẹ̀ sì sí Ọlọ́run ó ṣe yìí àwọn ìfẹ́sọ́lọ́wọ̀n ti ṣe so ọmọrù ní pé agumenti ń ó wà kírítíkà gan ọ̀tọ́nà padà wá sàánú ẹwà wo ọ̀tọ́nà padà wá sàánú tán wọ́n dìbẹ́tì wọ́n ṣe wá mínà àmírù àmínkù umaru oríṣiríṣi ọ̀rọ̀ sọ́fọ́sà padà wà ráìkù sí pé yes àti àwọn mọ̀hajirun kí wọ́n múyàn wá ọ̀tọ́ ọ̀tùmá ti mú yín wá Abubakar Siddiq radiyallahu ta'ala ni wọ́n ti ti rọ̀fà yádà Umar pé àmì rẹ̀ khalifa wa ni òní ma jẹ́ khalifa tó rọ̀sọ̀lá sàlámà tó ní sam òsín tó jọ ìwọ́ gangan ní khalifa ọ̀rí yẹ so wọ́n tó ń fa yìí náà in tí Umaru tó fi wíni ẹ̀ ní wípé ah, bí ó ń ṣe ọlọ́run wa sọlọ́run àtọ́lá kò sí nǹkan kan tí gbogbo yóò wí ní tá ah, Muhammadu Rasulullah Abubakar Siddiq muhammadu rasulullah abakar siddiq kò sí bá ti ń dákọ̀ muhammadu rasulullah àwọn àdákọ̀ abakar siddiq so ti fẹ́ di common word lẹ́nu àwọn ìnínú ẹlẹ́ẹ̀kejì gbogbogbà tó ń ṣe ọlọ́ọ̀bá lè kírun sallallahu alaihi wasallam tani ma ń yàn ibi wọ̀ ni ikú ṣẹlẹ̀ ńjọ́ kan tí àbákẹ́sẹ̀ sí àbákẹ́sẹ̀ pọ̀lọ̀ kírun so ń gba ìyànlọ́wà ń ṣàtì ìyànlọ́wà hapsọ̀ rọ́bì ọlọ́ta aláàni anìhùnmá ìyàlọ́ àṣà kọ fún hapsọ̀f kó lọ fọ́ fún bàbá tí ẹ̀ kíkó lọ lè kírun mọ̀tánà gbàgbọ́ ànábì blame wọn so uh, hapsọ̀ wa lọ bá ọmọrù lọ blame hapsọ̀ nígbà tá ànábì ọ̀rọ̀ kí ló gbà wá jíṣẹ́ so hapsọ̀ náà lọ bá uh, ìyàlọ́ àṣà yìí pé ní tóun ò tiẹ̀ á rí so kí sọ̀rọ̀ díẹ̀ so kálíbà máa di tí tó tó so Umaru ní pé idha kana nàbí sallallahu alaihi wasallam la yarda ghayraka fi umuri dinina anẹ́sọ̀rọ̀ sálọ́n kò fọ́kàn tẹ́lùmí lẹ́yìn rẹ̀ níbi ọ̀rọ̀ ìsìn wa kò fọ́ ẹgbọ́ tàbí rò expression o fẹ́ni pé la fi òmúrì dínì náà gẹ́rọ̀ta pé kò yọnú sí ẹlòmíì kí ṣe pé àtẹ́sọ̀rọ̀sọ́lọ́ yọnú sí ọ nìkan pé kò yọnú sẹ́lòmíì ni lẹ́yìn rẹ̀ afàlá nàìjíríkà fi òmúrì dínì yáàna sí àwa náà wá ní yọnú sí ọ níbi ọ̀rọ̀ ayé ìtumẹ̀ ni pé ọ̀rọ̀ alìkìyàmọ̀ ó ju ọ̀rọ̀ ayé lọ yíò wá ní ẹnìkan ọ́nṣọ́lọ́wọ́ bá kò wá fàyà balẹ̀ fẹ́nìkan kan àwọn àfiwọ́ àtìmẹ̀ ní pé ní tó bá di ọ̀rọ̀ ayé náà wọ́n lórí ká fọkànbalẹ̀ sí so ara tìyátà tìyátà eh, eh, tó ṣẹ̀ríà tí ìsìlámù nù political thought nínú ṣẹ̀ríà mọ́ ṣe wà nù kìí ṣe majority carry the vote kìí ṣe gíní kan àdíkà máa parọ́ tàn ara kan no àáwò ta ni olóore jù ti gbogbo wa tí ó control respect wa lásọ̀rẹ́ndà fún un àásìwò ta ní ó ní ẹ̀kspíríẹ́nsì tó ní ìmọ̀ kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní ẹ̀kspíríẹ́nsì tó kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní ìmọ̀ tó lẹ́yìn anábì sọ̀rọ̀ sọ́lá bá kírísì dínkù lọ́kàn torí pé awọ́lù rọ́jò lè àkọ́kọ́ ọkùnrin àgbà tó gba ìsìlámù nínú ìsìlámù yìí níjọ́ náà níjọ́ kan ṣoṣo àbákírísì dínkù ni wọ́n má rò ó pẹ́ ó pẹ́ lóòótọ́ ìsìlámù rẹ̀ kánà ẹ̀zán wàhìjìrátù fásitì bẹ́ẹ̀ ni ẹ̀sìn islam gbà tó gba islam ó kó iyì bá ọkọ̀ yorùbá mùsùlùmí ní maka wọn àti hamza tó ti bẹ́ẹ̀ náà nàfà àti mọ́ ń sọ as-sabiqun awwalun ulaika al-muqarrabun aṣíwájú aṣíwájú jẹ́ aṣíwájú ẹ̀sìn tó síwájú tó gba so ìyún máa respect yìí náà máa tàbí la a sì máa respect láàrin ara wa gan náà tábà ń ṣe nǹkan pé ilé ah, yìí jù mí lọ ìyẹn máa ń mọ àgbà ni ìyẹn máa ń mọ ẹ̀gbọ́n lẹ́gbọ́n ìyẹn máa ń mọ àgbàlagbà so eh, bí ìdárọ̀ rìásà síyásà bó ṣe rí nínú ẹ̀sìn Islam nù ìyẹn wọ onímọ̀ oníbẹ̀rù ọlọ́run ọba so làwọn àfáàfẹ́ pé ní láyé sólùhùn náà sùn fọwọ́ bọ́ọ́lá sọ̀rọ̀ ọ́tà làwọn fàlà sọ̀rọ̀ àtàyẹ̀dájú ha ló ń ṣáájú àwùjọ kan ò lè tòrò tí ò bá ní olórí tí ò bá sọ lórí láwùjọ àwùjọ wọn ní tòrò ẹ wo àwọn traffic junction sí wa káàkiri káàkiri nínú nígboro tí ò bá ti sí àwọn yellow paper àwọn ọlọ́pàá traffic eh, police tí ò bá ti sí níbẹ̀ wàhálà dé yóò kọ́ọ̀mùsì ni wọ́n kàn blọ́ọ̀kù junction ń parí nípalẹ́kó bá jà sí tí ó bá sùn ọ̀tábàfẹ́ nìkan bẹ́ẹ̀ kọ́dà kó jẹ́ obìnrin yóò mọ kọ̀ǹtúrò bẹ̀ láyé sọ́lẹ̀ òní àsọ̀fáwọ́dọ́ aláṣọ̀rọ̀ àtàlà hàn ẹni gbogbo àwùjọ tí ò bá ti ní olórí wọn ni wípé ni wà lásọ̀rọ̀ ọ̀tà ìdájò ha lòun ṣáájú sápé ní àwọn aláìmọ̀kan wọn tábàtọ̀ pé ní jáhìlò nù ìsìláàmù kìlómìnì kò mí ìpẹ́ni tí ò mọ́kọ̀ mọ́kà nìkan omi ìpẹ́ rìfà sí jahiliya nǹkan tá ń ṣe lásìkò jahiliya tá fi ń pè ní pre-islamic period àbí period of ignorance kí náà máa ń ṣe àmútí wọ́n ń jalè wọ́n ṣe sìná corruption ìwàbàjẹ́ jìbìtì olè ìpọ̀wó lópónpó might get it right always àwọn pictures jahiliya nù no tọ́yẹ pé ní àwọn èyí náà náà bá tó ń tẹ́kì ẹ̀fẹ́ ti orílẹ̀-èdè kan àjáwùjọ kan wàlá sọ̀rọ̀ àtàyẹ̀dájú àálù omi sáájú bákan ni o nípa àwọn ará nàìjíríà á sì ti gbọ́ magana yìí lára ẹni bọ́dì tọ́yẹ pé àwọn àkàtọ́yẹ pé ní ìjó tọ́yẹ pé bá kan ká máa jó àwọn lọ́gá tọ́yẹ pé ká <laughs> àwọn tá ní pé káwá wo gọ̀mí tó ní kí ni gọ̀mí gọ̀mí tàbí ní káwọn èèyàn lè jòkóó tá a kọ́lé fún wọn tó dá gbogbo nǹkan èsì wáyẹ̀yìn wọn wá jẹ ìfẹ́ sáàpítà ìfẹ́ bí bá àbá ń jẹ̀fẹ́ lórí fídì káàkiri àdúgbò àwọn yíò ń àwá ní àmàrùn àwọn ilé ikún tọ́ọ̀gì mọ̀ tàwọn ilé kí láwọn distinguished distinguished لا láyé الناس náà sọ fáwọn aláṣọ̀rọ̀ àtàlà àwọn aláṣọ̀rọ̀ àtàlà ìdájò ha lòún sáájú gbogbo àwùjọ ó ṣe rí nù so ló fọdọ́ yẹ pé ní ṣe rí àsìkò tábà kristi dé kò lò àwọn ọmọ rò àwọn kọlàkọrọ sí mẹ́rẹ̀ẹ̀rin ẹ rí i pé àsìkò ìgbàngangan ní formative era Islam lẹ́yìn ànábì sallallahu alaihi then gbọ́ tó pẹ́ sí gbogbo jà ilé àtúndé ẹ rí i pé dẹ́wọ́lẹ̀ sàlẹ́ náà tó padà lẹ́yìn túnbà tó tún pẹ́ tọ́lọ́n tó ní kí Umaru ibn Abdulaziz tó dé ẹ̀dẹ̀kọ́ gbìyànjú lásìkò tí ẹ̀ ìgbìyànjú ẹ̀ ló fà á ẹ̀dẹ̀kọ́ ọmọ sọ pé ní al-khalifa tó khamis khalifa mẹ́rin náà ní bẹ́ o Abakar Siddiq Umar al-Faruq ọ̀fọ́n bin eh, eh, Nurin àti Ali but nípa wípé ọlọ́run kún Umaru ibn Abdulaziz òun bí bàbá bàbá rẹ̀ bó ṣe ṣe ìjọba bó ṣe ṣe ìjọba náà ni ìlú náà ṣe àfọmọ ọmọ ó mọ̀rùn mi so ó ṣe ọlọ́run kún ìlú dá ìlú tòrò justice ká ṣe ẹ̀tọ́ nítorí ká ṣe ká ṣe nítorí ká ṣe tí ò yẹ kó kó kó exist kó má exist dáfi dáfi dáfi jù wá lọ náà nìyí tó báwọn tàbí ṣe lo láìpù wọn ni wọ́n gbà wọ́n àbá pẹ̀pẹ̀ lè pé rí ọ̀nà kó máa so lórí ó sì so lórí wọn in fact bí wọ́n rò ṣe le tó ọlọ́run bá tẹ̀rọ òun náà sọ wípé ní láyà lẹ́sọ̀rọ̀ sálàm òun jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ láyà bá kẹsẹ̀ dínkù òun jẹ́ wazirun amin olùbádámọ̀ràn nítorí tọ́lọ́run bá tẹ̀yìn tó tẹ̀yìn mọ́ fọkàn tán ló ń sí Abubakar Siddiq so òun ti wá di àmírù ní ìsọ̀n ti dó lórí yìí nìsìn òun náà fẹ́ kí àwọn èèyàn kí wọ́n bóun ṣe dúró fún Abubakar Siddiq káwọn èèyàn náà dúró fún bẹ́ẹ̀ wọ́n sì dúró fún àwọn náà ń challenge gbogbo àwọn ọmọlẹ́yìn bàbá kí kó rí bẹ́ẹ̀ fáwọn náà báwọn àti bá bàbá buhari lò níbi ìjọba yìí kó rí bẹ́ẹ̀ fáwọn náà a màrí fi wọn kánà fi rẹ bí ó mọ̀rù ṣe wí gbà tó ń gé fún inaugural speech ẹ̀ pé bóun ṣe dúró fún Abubakar Siddiq òun fẹ́ kí gbogbo àtẹ́ dúró yìí kẹ́ẹ̀kẹ́ dúró fún òun náà sọ pé àdúrà ìwọ̀nù ọlọ́run sọ pé àdúrà ni àbí ìsàdúrà bàtẹ̀ bá ṣe fún yẹn kìnnì ó inú àwọn olùjá sí fáwọn yééfún èyí wọn ẹ bá ṣe àdúrà fún ìyàrá lómi ẹ̀pà kílódé ń sẹ́kẹ̀lé mi ní ọ̀pá wípé yín ni pé à ń sẹ́kẹ̀lé mi pọ̀tà àdúrà sínú ìwọ́nu ọlọ́run fẹ̀tí wọn pé ní ohun àárín àtọ́ àlàkọ̀ táwọn lára nǹkan tí wọ́n rò fi ròyìn abákẹ́sì díẹ̀kù nù nígbà tá abákẹ́sì díẹ̀kù kú tó rọ́tùrú khairun min alaniyatihi kọ̀kọ́ rẹ̀ dájú ìta rẹ̀ lọ Abubakar Siddiq ó dáa ju táwọn dín ta lọ tọ́jọ́ lọ́ta aláàrẹ ẹ̀rí ìtọ́kadà ní tàbí tó ń sọ ní wípé ó dá kí èèyàn máa kẹ́mẹ̀ tí a máa ń gbọ́ ìtàn ẹni rí ìyẹn náà máa bẹ̀lọ́ ọ̀nkọ́lọ́n kó tíkà náà lè kọ́ sí wọn àwọn tó yẹ kí èèyàn ni mo ti àá lè fi yìí yóò wà spread láàrin ọmọ nàìjíríà kò sẹ́ni tí ó kàtà wọn tí ò ní fẹ́rù wọn bọ́ọ̀sì àwọn táwọn bá ń bá àwọn yorùbá mọ́rú yorùbá ní pé bí yorùbá nírú ẹ eh, bí yorùbá nírú ẹni kì í má yẹ ẹni àbí bí yorùbá nírú ẹni kì í má yẹ kì í má ẹni bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ sàlékún ah, ìyọ́nì ẹ̀fọ́ sáájú ànábì sallallahu alayhi wa sallam tó tako látẹ́dìzí nafsuna nafsun ṣe àkẹ́bẹ̀rẹ̀ ọjọ́ kan tó tó wípé ẹ̀mí kan ò nílé gba ẹ̀mí kan lẹ̀ àfi iṣẹ́ ìlúgbò kan kan lẹ̀ ohun ṣe ọlọ́run ìṣẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ máa lọ ní mọ́ni apá àwọn ẹni tí iṣẹ́ yorùbá gba abẹ́ tí ó yorùbá dá nátàbù ìtọ́ lágbájá ní ẹ̀rọ mi ni èmi ni ọmọ former president àbí àmì lágbájá ní àdébọ́gbọ́n lágbájá ní ìṣọ́ra nígbà tó pẹ̀lú àwọn iléyìn òde ìgbé láǹfààní tó bá dé lọ́ọ̀ pé ìdí àlùkèyàmà tó tan àwọn ẹ̀rọ òde nù áyà míì. 49 olùwàwárí pé wàyí nà jẹ́ iná kùn min áàlù fir'auna yasumuna kum suwa al-azab ẹ̀yìn bá mi kò sí ẹtún wá ní ìbẹ̀rẹ̀ àmì ìdíni ọlọ́run bá ti kú ní nígbà tí mo dúró láàyè tí mo là ní kúrò níbi sòtá àti àbúrò fir'auna ṣàkẹ́kẹ̀rẹ̀ àwọn nígbà tí àwọn agágbégbá rẹ̀ tí wọ́n ti rí nínú ọ̀pọ̀ àwọn wípé ànẹ́bì sáńbọ̀ òun ni yóò pa ọ̀la fíríàwọ̀n rẹ̀ àti gbáńlọ́sì dìkírì wípé gbogbo ọmọkùnrin sáńbà ń bí fún àwọn ọmọ ìgbà náà ń yíwọ gbogbo ọmọkùnrin sáńbà ń bí ọmọ tí bàbá ìgbà náà ń bí kìí àwọn àkàbàbọ̀ àwọn àkàbàbọ̀ àwọn ìlànà fíríàwọ̀n àmọ́ àwọn àkàbàbọ̀ ní ìwà yàkó àní gbogbo ọkùnrin tí wọ́n bá ti ń bí kan máa pa wọn kò yẹ kó ní inú ọkùnrin àwọn ẹgbẹ́ náà ti máa ń wá àwọn obìnrin kan máa mú wọn lẹ́rú yẹ̀sùn mú àwọn oṣù àlàádájì ìyẹ́ ẹlẹ́sẹ̀ ilé ìwọ̀n ti ń jẹ wọn yóò láti ètò ní àbùnà àwọn ọkùnrin wọn ń bí wọn wọ̀ ẹ̀sà yóò ní àyíká àwọn wọn sì ti àwọn ọmọbìnrin wọn lẹ́yìn kálíbà máa ń fẹ́rù àwọn àkùbá kọfí zẹ́ẹ̀lì fún bàlẹ́ omi ọ̀dí kò máa rí yìí nìkan ṣoṣo kámọ́tì kọ̀ọ̀mí ó tó ní àbò nǹkan tí kẹ̀yà ọ̀nà ṣoṣo bàlú ìṣẹ̀lá yìí ọlọ́run tó ń gbé ẹ̀tọ́ láti ìkànnì ẹlẹ́ẹ̀kejì wàyé àrọ́kọ́nà adékùnrin dáhà fáǹjẹ̀ ìnáàkùn wà àrọ́kọ́nà ààlẹ́ fẹ̀rẹ̀ àwọn kẹ̀ǹdòrò ẹ̀tún rántí nígbà tá a nígbà ẹja kó lè mọ́tà kìrìàwó náà gbọ́ ó tó jà láìjọ tó pọ̀ gbogbo ọlá rẹ̀ ó jáde ní kọlákọlá pé àríkà àwọn wípé àwọn eléyìí ò jáde ní mátàrí àwọn ó pa wọn ni. níbò míì àkùrá ní orí pọ́sọ̀ fún àpé àwọn ọmọ tá ń tẹ̀ ní ànẹ́bì múdá àwọn tá ń wẹ̀yìn wọ́n ń wẹ̀yìn wọ́n ń wẹ̀yìn àwọn tó fún ànẹ́bì múdá pé ní a ìrẹ́ múdá iná múdúrà kó ọwọ́ tẹ̀ wá fìyàwó ní ń bọ̀ bẹ́ẹ̀ bá wa ọwọ́ tẹ̀ wá fìyàwó náà wà lẹ́yìn odò wà níwájú odò olè rẹ́sì ń bẹ ìtọ̀ gbogbo làwọn ẹgbẹ́ ṣe àwọn olùdókòwò kìí ọ̀rọ̀ ìṣòro kí ni jẹ́ ọ̀rọ̀ ìṣòro kí ni mo sáré ní fi kálẹ̀ ìrìnà láàyà ọ̀gbìn ìyàgbé ọlọ́run ọba fún ìjọba nínú yóò kọ̀ǹkàtà ṣe lọ́dẹ̀kù wọ́n wá ní pé àwọn àìlẹ̀ ìlàmúta ọlọ́run àti ìjọba àlẹ́ ọ̀pọ̀wọ́ níta fi na odò níbi ní odò ní àwọn pálá kọ̀mínú ọdún tá a ṣàrọ̀tà àpálá kọ̀mínú odò ńlá ni ó láti méjìlá ló ń kàrí wọn tó tó ẹ pé bí odò ìbẹ̀lá odò náà ní odò ti di omi tó ọ̀nà wa ńlá tó pé ó ti rí ní ìmọ̀fẹ́fẹ́ tó ìjọba Allahu akbar kabir kan falakọ níbi lójú ẹ ní ń falakọ níbi lárúbá níbi ìfà àtìkè kọ́tùnì kan dọ́m gbogbo dọ́m nǹkan síbi nàtọ́ra tó àwọn múta àtàwọn àjọ rẹ̀ wọ́n lọ jẹ́jẹ́ wọn àwọn tó kúrò tó wẹ́ yìí àá nígbà tí ìrìn àjò àti ìyí odò ní àkọ́kọ́ dúró pẹ́ òwúrẹ́lẹ́ yìí ó ní káwọn àwọn táwọn tó tó àwọn láti fún ọjọ́ òdò alábà tó ní pé kí odò mélòó parí òkè tó dàbí òkúta lẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún ìlú padà lẹ́lẹ́ ìgbàlájú ìnà máa ń rò ìrẹ́ àrọ́ àṣẹ أن يقول له كن فيكون أكبر الله كن فيكون ní ìṣòro ìpàdé nípa pàdé gbogbo fàǹgẹ̀ẹ́nàkùn wà àwọ̀kùnrin àlàfẹ́ àwọn fìràwọ̀n àwọn àtẹ̀lẹ̀ pátápátá gbogbo wọn wọ́n tẹ̀lẹ̀ wà á ń kún tẹ̀lẹ̀ síbẹ̀ mú wọn báyìí èyí ti gun kí ó dùn síbẹ̀ mú wọn ojú ilé ìlú ti dín wọn pátá ẹ̀fọn yín adàkùn sẹ́yìn wọn tó ní pé kéèyàn náà ò ti làákàyè pé àá àìlèyè ó kó òun fáǹgbé náà ó di méjì وإذ وعدنا موسى أربعين ليلة فترى غير التوراة الله نقول قوة وبجوة قوة ثم تحطم العجلة من بعد هو لين جم هو ومن قلهم قلهم لا وما يديني كفورني هو انتم الذين تمسوا سو هتوا عليهم بعد من زالوا ọ̀dọ̀ ọlọ́run bá rẹ̀ wọ́n tún wá mú àlẹ́ńgẹ́lì tí wọ́n fi gbóòdù arákùnrin kan bẹ ní ìlànà ṣáàbù jọ́nà lọ oúnjẹ sáàmì ríyù ó ní òun gbogbo obìnrin tó wà ní sáàmì wọn ló lè gbà ló lè gbà ló wá yọ bí fi ṣe sọ fún àwọn àbànú ìsàlẹ̀ pé Musa gbàgbé ìgbà tí ń lọ ọlọ́run yìí nì Musa gbàgbé ìgbà tí ń lọ ọlọ́run yìí nì tẹ́ẹ̀ bá máa ń tẹ̀ àwọn náà làákàyọ̀ wa sọ̀jì wípé ní ọlọ́run àwọn bò jẹ́ pé ní bóòlù àwọn ìyàwó àwọn lọ́gbà tọ́ ọjọ́ tọ́ fi ṣe tó bọ́lá sàn kó lò ọlọ́run ní kí làákàyọ̀ wọn jí ثم تقسم العجل من بعد وأنتم ظالمون àkọ́kọ́ wà á tún tẹ̀gbòrò ẹ̀ ń rí báyìí ẹlẹ́ẹ̀kejì wà á tún bọ̀ọ̀lì mú à ẹ̀ ń sàbòsí fúnra yín ni ẹ̀ ń sàbòsí fúnra yín ni tó ti bẹ́ẹ̀ náà tó máa báwo ní àárín nìkan nìkan báyìí báyìí ti bẹ́ẹ̀ ní àwọ̀ ọlọ́run àtúnkọ̀ ń ṣe pé kó máa wí Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna àfú òun ní gbogbo bá sígbà tí sígbà tí wọ́n tẹ̀sẹ̀ bí kápò tẹ̀ báwọn yóò pa gbogbo tí ń jẹ́ ẹ̀rẹ́ àwọn ọ̀dọ́kùnrin àti àpò fún wa kò sí àpò ẹ̀fọn ọlọ́run ọba tọrọ àbẹ̀ ọlọ́run kò sí àpò fún wa torí pé àpò yóò kó ìtúndẹ láàrin àwa ọlọ́run ọba yóò kó sínú yóò kó ibẹ̀ láàrin àwa àti ọmọ ènìyàn ẹ̀rìkó rí rí náà lẹ́nu Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni tó ọlọ́run ní ọ̀rọ̀ àdúgbò yẹn tó máa bá ọ́nà àǹkùn àwa ojú gbogbo láìpẹ́ sí sẹ́yìn la'allakum tashkurun kẹ́lí bá àdúgbò ní àbẹ́gbẹ̀ kàkà lọ́wọ́ yìí lẹ́nu fún ọlọ́run kò kẹ́lí bá àdúgbò kẹ́lẹ́ bá dúpẹ́ wọ́n tún ti bẹ́ẹ̀ náà wáyé bí àbẹ́ náà ní ọ̀sán kìtà bá tíra àti sálọ́gà tó fi ní kí haru ọmọ adé lédè wò nígbà náà tọ́lọ̀ nǹkan ní kìtà bá wọ́n fọ́rọ́ kọ́ọ̀dù làálà fún tàìtàdùn ọlọ́run ọba ọba àlejò ọlá yorùbá máa ń kí ọlọ́run ọba lóríṣiríṣi òkè àwọn kan bẹ ẹgbẹ́ ní òkè òun láìpẹ́ ètò máa kó má sí láìpẹ́ nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láìpẹ́ wà níbẹ̀ bóyá ń tún fa wípé yorùbá náà máa ń sọ wípé àwọn ti ewu kílá làwọn ní wọn ò ní kíra yorùbá kéwú kò ní kíra yìí ni pé yorùbá máa ń sọ̀rọ̀ láì ní rẹ́fúrẹ́ǹsì ẹ̀pẹ́ ní academic tuntun ní ìmọ̀ ẹ̀dí bọ́sì ọ̀rẹ́ fún búlọ́ọ̀sì orí nǹkan ọ̀sọ̀ ọ̀sí ogó òbí wọn kà sáà máa pàtà àlọ́ àpamọ́ níbẹ̀ náà àwọn àlọ́ tí wọ́n pa ẹ̀fẹ́ òkè ó lè ní ìṣọ̀m fẹ́ǹsì bọ̀tí nǹkan àmẹ́bẹ̀dẹ́ kò ní kò tí ẹ̀ ní fẹ́ǹsì kankan ẹ̀ lè bọ́ yé bí yìí sáré pé ilé Ifẹ̀ ìjọba kọ́kọ́ dá omi ìdí ní gbogbo ayé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ẹ́ námúrú ọkùnrin ẹ̀ ǹgọ́ lámú ẹ̀ òun ló wá jábọ́ láti sánmà gbèrè ajábọ́ wá mú adìẹ kan lọ́wọ́ adìẹ ló wá mú ló fẹ̀mí gbé yẹ̀pẹ̀ ẹ̀gbọ́n ló wá adìẹ wá sùn sínú omi ẹ̀gbọ́n ní adìẹ wá nù. <laughs> Ah, so eléyìí wọ́n rò pé mo ti ń gbà pé ní àlọ́ kàtó ọ̀rọ̀ kàtó lẹ́sẹ̀ lẹ́lẹ̀ aláwọn ọlọ́run mo lè pe ọlọ́run ọlọ́wọ́ ọ̀sọ̀rọ̀làgbé ọkùnrin jù wá akàfẹ́ máa wí ní bá bìkà nínú mi òun pàtó pà ń kẹ́kọ̀ọ́ kálíbà mọ̀ wípé ní kò dáa oníkọ́ ọlọ́run lọ́wọ́ síbí ọlọ́run jọ mi ń takúrá ìsìn kí ní ń ta tó ẹ̀mí lẹ́yìn òkè wípé ọlọ́run abiyamabọ̀já abiyamabọ̀já gbọ́ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ àbí ọlọ́run àtàwọn gbọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni pé bàbá lókè ọlọ́run ẹnìkan ọlọ́run àtàwọn náà kò rí jù wá bàbá lókè ìsọ̀rọ̀ ẹnìkan tó àti gbogbo bá wọn ti bẹ bẹ́ẹ̀ lọ́la rẹ̀ ti pé ní wípé àfọ́ni má ti rẹ̀ mú ìlàyé aláwọ̀ torí bẹ́ẹ̀ tó wà láǹkà rẹ̀ tó kí náà bẹ̀rẹ̀ rẹ̀ mú ni mo ti bá ìfọ̀njú òní mo ti bá ìfọ̀njú òní mo ti bá ìfọ̀njú òní ẹ̀wọ̀n tó lọ ń fún àwọn àwọn àgbàdo Israel ibà lọ́ka ìfún ṣẹ́ lọ́ka ìfún ní ìròyìn ọlọ́run ọba ni ọlọ́run ọba máa yóò máa rán ilé tí yóò sọ kẹlẹ́bà máa rán kẹlẹ́bà làálẹ̀ fún tẹ̀sùkòrò kẹlẹ́bà àdúpẹ́ tó gbogbo nípa tí ti wá ní pé ọmọ ìdè ènìyàn kò irú tí fèrè àwọn ṣe nígbà tí Mùsá padà wá dé tó ń jíṣẹ́ fún pé ọlọ́run ti gbé ìlú lójú ṣẹ́gẹ́ lówí tẹ̀yọ́ ni pé a àwàlámùnà bí kàfí náwà ní ìdàní wàlàbí kàfí náà ní amúríkà sí ní وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين إذا lára pa báwọn tòun náà ṣe mú fún àwọn àdùn súnà àwọn ṣàbábò súnà ìdáwọ́ náà ń kà náà sọ múnsá mẹ́sàn-án mẹ́wàá múnsá àwọn ọmọ ìrọ̀ bí kàfé náà wà lé dá tí bá àdáwọ̀ tó dàgbà ìgbà tòun náà sọ pé náà lágbájá àwọn abaládé sọ̀rọ̀ yáà rẹ̀ ẹ̀pẹ́ tí yóò bọ́ wí nù yàá èmi lọ dúró lórí tọ̀ àbí kìnnìkọ́ yìí òun náà ni ọmọ bẹ̀láwò òun náà ni yóò bẹ̀rẹ̀ bẹ̀láwò jáde àwọn ọmọ láti sọ̀rọ̀ rẹ̀ náà ni fẹ́ ọ́nà ṣe àwọn alámùnà wọ́n bí kàfí náà wà bí gan ta Musa kí bá aláwọ̀ dàgbà wàlàbísà dínà mi lọ́mọ́lá kàfí nínú àárín ìwà yìí náà lọ sí sẹ́yìn lọ sí gírí hàn wàfà التي فعلتها وأنت من الكافرين صوب بين قومي كني كان صوب شقاما أبا بين الله وقيم ذنبي قل نعم فعلتها مشيلت وأنا من الظالمين لكن له ديما فطلعت قملين في ومتفول موسى تعلم وتدي موسى رسول الله tọ́ ọba fẹ́ la, ẹ̀rẹ́ kiri àwọn náà àti kọ́ sọ̀rẹ́ndà fún mi bọ́ ọba ti sọ̀rẹ́ndà fún mi yóò kiri àwọn náà nù ó sì nù lọ́n parẹ́ so èèwọ̀ ni ọmọ ẹ̀dẹ́ ìlú ìgbọ́dọ̀ ti rí ìgbọ́dọ̀ ti rí gún nítorí kí ni torí pé ìrègùn ti ṣe sípàtì ní sípàtì là ìròyìn àwọn àròyìn ọlọ́run ọba ni gbogbo tí ń bá ń ti ti ń jẹ́ ìrìn ọlọ́run ọmọ ẹ̀dẹ́ ni ẹgbẹ̀rẹ̀ kílímù rẹ̀ alìkíbúrì yáwò rìdáyé aláàbọ̀mọ́tò pípàtí wà alìkíbúrì yáwò rìdáyé mọ́tòmọ́tò àbọ̀mà àti gbé ọlọ́run alìkíbúrì yá àṣírí ìrìnsẹ́bàtẹ̀ ọlọ́run tó ẹ̀ńtọ́ wípé tó bá ń fi gbàgbàgbà àwọn wọ́n fìra wọn tó nípa báyìí ni pé ránkà kíyèsí alhamdulillah ó wọ ọlọ́run ló dá wa sílẹ̀ yorùbá kí ṣe ṣe àrùn yorùbá ní àwọn àwọn qualities tó dáadáa tààlé ẹ̀mọ́lẹ̀ àtàwọn tó pọ̀ ń bẹ nínú ìdó dáa ni pé ìwọ sọ yorùbá kí ṣe yorùbá tó ní òun yorùbá ti pilẹ̀ ẹ̀rì fòdà kí ni máa ń wọ̀ dànsíkí kẹ̀m̀bẹ̀ lọ́kùnrin ṣòkòtò wọn sì ní ṣòkòtò súnnà àbí ọ̀rọ̀ ẹni ẹtì bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn yorùbá gidi ó ṣòkòtò wọn láàrin kókósẹ̀ sí ojúbo ni àwọn ọkùnrin àwọn obìnrin náà wọ́n ròyìnrò wọ́n wọ̀wọ̀ bá wọ́n tún wá lé ìpele ìpele ní wípé àyíbá máa tí ìlú bá tó bá tún ń sálẹ̀ òkè ń sọ àmì ìlú kọba Allahu Akbar náà wà fi ìbọn ṣe múra Yorùbá nù ní Yorùbá pìlẹ̀ àṣànù tàbá ní pé a fẹ́ máa promote culture tó máa fẹ́ ká máa promote nù bọ̀ lónìí yóò wáyà wọlé náà nípa ní mísọ̀ bá kà ń culture wọ́n máa wá promote

lọ́ndà kìíní lọ́ndà ọ̀làjú eléyìí fi ọ̀làjú o ayé ń bàjẹ́ nù kọ́lọ́nkóso anílẹ̀ tó mùsùlùmí ilẹ̀ yorùbá á kì í sí ara wa dáadáa èyí tó bá dáa nínú àṣà nílẹ̀ yorùbá islam ò takò ó èyí tí ò bá ti takò principles nínú islam kò sí láìsí kápánra ẹni lé àṣà yorùbá ni á pànra wa lé bá ti fẹ́ symbolize àpọ́nlé òun ìbẹ̀ni wàhálà wà yóò gbọ́dọ̀ sí ìrẹ́ ọmọ obìnrin ọkùnkún orikún rẹ̀ méjèèjì kúnlẹ̀ ìrẹ́ ọkùnrin ọ̀ọ́dọ̀balẹ̀ Islam ní pé rárá kò sí ti ń jọ ilé ìwọ̀n ẹ̀júlẹ̀ so gbogbo Yorùbá tó bá fẹ́ bá nàbí wọlé ọlá wọlé ọlá tọ̀lọ́ àlẹ́wàsálà yóò ju yíyún lẹ́wọ̀ àwọn àpá ń bẹ nínú pátá máa ń kí ipò kìíní kan bí ọ̀yọ́ tà kìíní kan bí kìíní kan láàárí ọmọ ọlọ́run èyí kò ní ṣe bí ẹnìkan kan ṣàkóná òkè yorùbá ni tó irú ọmọ àlú bẹ́ẹ̀ ó má tara rẹ̀ o tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ bá nàbì wọlé ọlá wọlé ọlá kí ṣe ibi ta ni kí ṣe ibi ta nàbì lọ́wọ́ àwọn ọ̀sálà nínú àtàkì òtún dá ìlú kan tó ń bẹ wọ́n ní bójú máa rí bá máa wà nílùú kan ẹ̀mù ni wọ́n fi mú àbí ní ó kí ìlú ilẹ̀ Yorùbá ló wà pẹ̀lú iná ò dá o ìwọ̀n tó ní tí ó pọ̀ bẹ́ẹ̀ láwọn èyí tí ò dá àwọn èyí tó dá àámù àwọn èyí tí ò dá kájú ilẹ̀ wọn kò wọlá kan ṣọ kò sí àlékún ìmọ̀nà wa kò sàlékún gbàdúrà wa kò gba rọ̀mọ̀bọ́ọ̀nù wa kò gba kìyàmù wa kó gba òkú wa kó gba sùjúdù wa kó gba sáyọrọ ìbàdà ti wa ọlọ́run ẹ̀sìn káfíńtà tó ń ṣe náà ojú rí ìwọ ọlọ́run ọba là ń wá àánú rẹ ọlọ́run ọba là ń wá ọlọ́run dàkú jẹ́ ká rí o اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم ربنا تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا وسائر طاعاتنا اللهم اهدنا ويسر هدى لنا اللهم ائت نفوسنا تقواها وزكيها انت من انت خير من زكاها انت وليها ومولاها اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عليك تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمنا في وطننا اللهم آمنا في وطننا نيجيريا اللهم آمنا في وطننا نيجيريا اللهم آمنا في ولاياتنا وآمنا في مدننا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا يا ربنا يا رب العالمين اللهم وفق إمامنا وولي أمرنا اللهم وفقه لما تحب وترضى اللهم وفقهم لما فيه صلاح البلاد والعباد يا ربنا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه ومن والاه من احسان الى يوم الدين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. جزاكم الله خير. السلام عليكم ورحمة الله نعم.

yọ láwọn ṣe ń ní àwọn khairan ọlọ́run tẹ̀lé lẹ́sàn-án rí béèrè wọn ni fún gbàtà ń sọ̀rọ̀ almubasharuna bil janna a ní kí àwọn kan tí wọ́n yóò kò sí àǹdáwò tó ń bẹ̀ torí kó ń ṣe ọlọ́run bá ló wí bẹ̀ sallallahu alaihi wasallam iṣẹ́ àlìjẹ́nà ni tọ́lọ́bá ní kíyàn ó ṣe tó sì jìnà sí àwọn nǹkan tí máa bá fẹ́ jẹ́ pẹ̀lú ògbọ́n nítorí wọn wọ́n jẹ́ lágbára ọlọ́run bá so nǹkan tí máa ń bá fẹ́ jẹun ní wàhálà wọ́n ní pé ẹni tọ́lọ́ bá kẹ́ tọ́lọ́ ní kí ọmọ rẹ̀ wá alukuran so a máa ń gbọ́ wípé wọ́n sì pẹ̀ wà lára ọkọ̀ àlìjẹ́nà ìtọ́wà mẹ́rin pé ní àwọn ọmọ wọ́n sì pẹ̀ tòtọ́ tó wà sí pé ní ọmọ tí ó sì pẹ̀ fún yàn ìpinnu àlùjáná ló wà ẹ̀pẹ́ ní ẹ̀bùsùn kòrán kọ́lọ́ǹkọ́ ti ń rán láti ha kó ti ń rán láti lò tó lára okùnfà àlùjáná ló wà tó débi wípé ní ọlọ́run wá bí pé kìí nínú nìkan àwọn òbí ẹ̀dá tọ́lọ̀ ní kí wọ́n ṣe tọ́lọ̀ fi ní pé orí ha àwọn náà mú òdì wọn ní àdé ìwọ́rí pé ní Allahu Akbar àfa ìyàlọ́ àtọ́lọ́ntàánú ẹ̀ àmọ́ ló sì máa ṣe mọ́ mọ́ láyé àtọ́lọ́ntàánú ẹ̀ báyìí so ara rẹ̀ náà ni wà ní lára rẹ̀ so ọmọ tó hàrù kùránì àti àwọn òbí ọmọ tọ́lọ̀ nípa ọmọ wa hàrù kùránì pẹ̀lú ọgbọ̀n kúnjọ ṣe oríire papọ̀ náà ni so inú ẹ̀ náà ni pé ní oúnjẹ ọlọ́run ọ̀bọ̀ sọ̀lọ́ ẹ̀wà sálà ọmọbìnrin ọbí ọmọbìnrin kan ó sì tọ títí tó fi fi ọmọbìnrin náà lọ́kọ àní ọba wa sàn tẹ̀lébíyàtà hàtà zàwájà tó fi fi lọ́kọ pé òun náà ti lára àwọn okùnfà àlìjánà ni so kọ́lọ̀ ń jogún ọmọbìnrin fún yàn sèǹtọ́lọ́ bá ń ọmọbìnrin fún ó gbìyànjú láti kọ́lọ̀n kó dóòtì kó bá tọ́ wọn tó lára okùnfà àjẹ́nà lónà ìkan ní o méjì ní o mẹ́ta ní o mẹ́rin ní o márùn ní o lára okùnfà àjẹ́nà òun náà ní torí yìí kò sí fún ọmọ ọkùnrin yíò sọ pé bọ́lọ̀ bá bẹ̀rẹ̀ ọmọ wasallam tí ń jẹ́ iṣẹ́ àlìjẹ́nà abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ kọlọ́nkó ẹ̀hẹ́n ẹni tí ọmọ bá kú fún náà ẹni tí ọmọ rẹ̀ bá kú lálẹ́ ìkan ni àbí méjì ni kò ń ṣe ọlọ́ọ̀bá sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ pé ní àwọn ọmọ òun ó jẹ́ fárátò fún nígbàlìjẹ́ náà tó lọ́ máa fi ń ṣàdúrà fún ọmọ kékeré tó bá kú pé kọlọ́nkó ṣe ní fárátọ̀ fáwọn òbí ẹ̀ ní ọgbàlìjẹ́ náà so àbẹ̀lẹ̀ kọlọ́nkó Allah ta'ala alam bisawab tó aleykum salaam. Thank you ẹ̀bẹ̀ àwọn èèyàn ẹ̀bẹ̀ ẹ̀ní ìbéèrè wọn ni wípé ẹni tó ní bàbá tó lárúgbó ìbáàjẹ́ bàbá ìbáàjẹ́ ìyá ìbáàjẹ́ ẹ̀gbọ́n ìbáàjẹ́ àbúrò ọ̀nkú èèyàn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ọlọ́ni kí wọ́n ti dé ọjọ́ orí ogbó ti dé sòtún ò lè gba pé wọ́n fẹ́ pé wàhálà lẹ́sìn náà yóò fi kó náà fídíyàtún tọ́hámú miskin so ààwẹ̀ tí wọ́n ní pé wọ́n máa gífò fídíyà wọ́n máa bọ́ aláìní òun náà ni kánípẹ́ nìkan tó wá ń àgbàlagbàgbà mi ó fẹ́lẹ́ wọ́n láwọn gbìyànjú ẹ̀ ó ti ń gbìyànjú ó gba iye kan bàbá rí pé á ah, ká má so yóò máa san ah, yóò máa ṣe fídíyà ni ó wá lágbára ṣé ọmọ lè bá san náà ọmọ lè bá san torí pé ní ìbáàdà tún màlíyà ó ti kúrò ní ìbáàdà bàdàníà ní ó ti kúrò ní physical uh, àṣà ó ti di financial monetary uh, worship ló dáhùn anything monetary ìyẹn lè bá aṣá ọmọ lè san ibùsọ̀ ọmọ náà bá ní ẹni màlẹ́bí lè san ní màlẹ́bí ò bá ní ìkánú àwọn tọ́lọ́mbà kẹ́lá dùgbò àlebà san tòyí sì yóò tó fún ní ààwẹ̀ sọ̀yìn tó ti bá san náà ó gbàládà rẹ̀ والله تعالى أعلم بالصواب Convite, convite para ele, ele lágbára wà ní ìwé ìjẹ wọn. kọjá ló bá ìlú oúnjẹ ẹgbẹ́ wọn ní lọ́dẹ̀ ìlú ṣé èèyàn tó fẹ́ fẹ́ lọ fẹ́ ní ìlú fẹ́ máa ṣe báyìí ìpè tí mo fẹ́ máa ṣe tó fẹ́ láyé tó ti ìrẹ́lẹ̀ báyìí tó kò wà rìkwáyàdì pé kéèyàn sọ fún àwọn tí ó wà tí ó wà jẹ wípé iná tí mo fẹ́ kẹ́ wá oúnjẹ tí mo fẹ́ kẹ́ wá jẹ oúnjẹ fídíà ni kò nídìí kéèyàn ó sọ bí a bá ti ra oúnjẹ náà ní one point five the data fi yọ jáka one point five uh, uh, kilogram òun náà ni yóò fún ẹnìkan tí a bá fẹ́ fún ní fún mílì kan tí ó fi jẹ so ilé òkùnrin ẹnìkan ìwà fún numbers of days tí ó fi tó fi sínú ní àbá fi ń fún kò nídìí kí n sọ fún wípé wọ́n jẹ́ fún mo fún ọ yìí fi díà tòun àbí ti bàbá òun nù nídìí ọjọ́ bá ń ṣe bẹ́ẹ̀ kò láìpẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yóò fẹ́ gbà nípa fídíà bí sàárà náà ni nígbàtíyàn ń fọ èérí bí ṣẹ̀rẹ́ àtijú rẹ̀ nígbàtíyàn ń fọ èérí kò sẹ́ni tí ó wò kan wọ́n kí wọ́n da omi wíyọ́ sí ìlà níta fi wíyọ́ sẹ́ni tí ó so kéèyàn fún ń tàn kó gbà so kó sì máa ń lọ jẹ́jẹ́ rẹ̀ lọ́n gbà lẹ́sìn fún wa. Allah ta'ala. láti pẹ́sìn ọ̀gbọ́n ẹlẹ́gbẹ̀ẹ́ pé bí a ẹlẹ́gbẹ̀ẹ́ tí jẹ́ ìwé ìgbà ọ̀gbọ́n àwọn àbíyá. ìgbà wa tó lọ́kàn pé wọ́n á tẹ̀lé ẹgbẹ́ ìwé àwùjọ ìwé omi ìlọ fífi ń fi ọmọ èèyàn lè rí ìyá àgbà ọ̀bẹ pé á èrò lónìí òun ò bímọ. tó ṣé èèyàn lè gbé mùsùlùmí lẹ́nu wọn wọ́n lè ti dàgbà wọn gbàgbà tí èèyàn lè máa ṣe fún un bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kéèyàn máa àwọn tí ò ní ìdíje ìdíje kí wọ́n mọ̀ òun àwọn tí èèyàn lẹ́gbọ́n fún un. tí a bá fẹ́ ṣe fún yàn bọ̀ sí ìbáàdà ìbára ìtumọ̀ ní pé nítorí ẹ̀kọ́ òun ṣe nǹkan fẹ́ bá ṣe gbọ́dọ̀ dà níyàn yìí ni kó gbọ́dọ̀ ní ọkàn rẹ̀ pé mò ń ṣe nǹkan báyìí so ìtàn àbúrò ní pé ìgbé aládùúgbò yìí máa fáwọn ìyá àgbàlagbà kan bẹ tọ́lọ́run ò yọ̀ǹda ọmọ fún àdúgbò lọ́mọ mọ́ so láì ti dàgbà wọn ò lè gba àwẹ̀ mọ́ wọn ò ní agbára àti máa bọ́ aláìní tí wọn bá ní láyé káàkiri ọ̀rọ̀ ọ̀gbọ̀n láwùjọ náà lọ́wọ́ bí wọn kò ní bí àìsàn wọn tí wọ́n bá ní but ẹnìkan bẹ lágbàdo tó ń gbé ó sì ń gbé ìlú ẹ̀ka wọn ṣe pé tẹ́lẹ̀ ọ̀rọ̀ wọn bá ṣe ọ̀rọ̀ ń gbé without their knowledge yes ó lè máa ṣe ọ̀rọ̀ ń gbé bọ̀ọ̀lù má bọ̀ọ̀lù kọ́ ta ti plan wí òṣèlú wípé ní ẹ̀rọ ìdábàá ẹ̀lẹ́yìn àwọn ọ̀tàgbà pẹ̀lú ìlú ìlú àyè sọ́dà wọ́n wà wọ́n ti di àníyàn tí ó bá wọ́n ti da àníyàn tó ìyó lè ṣe lọ́ọ̀dì àwọn èèyàn afẹ́ni tí the principal gbọ́dọ̀ wà pé lágbájá ìgbàlá ìgbàlá fún ọ. الله تعالى على الصواب وصلى الله وسلم اوكي جزاكم الله خيرا ọlọ́wọ́ sọ̀rọ̀ ilé ọ̀sẹ̀ rẹ̀ ọ̀gbà tá à ń sọ̀rọ̀ pé ẹni tó bá kọ́ mọ́sálásí ọlọ́wọ́ kọ́ mọ́sálásí kan fún ọgbà àlìjánná nínú àkọ́kọ́ nínú wípé ó ń ṣe ọlọ́wọ́ ọba yóò kó tó kábọ́ kan ń alukurani sọ fún wa pé ní nílẹ náà yàtọ̀ ọba lọ́wọ́ ní ẹlẹmọtàkì ẹni tọ́nà ló gba iṣẹ́ rẹ̀ tí ó gba iṣẹ́ rẹ̀ ó ní àwọn olùbẹ̀wọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe lọ́nà pẹ̀lú káńdà sí àti fọ́ọ̀tù rẹ̀ àti ìdítòlò ìkómọ ìlàkì sọ wípé kéyìí kò kọ́ tó áfíríkà yìí translate wípé kò ní because àwọn impediment lè wà tí ó blọ́ọ̀kù eh, resort rẹ̀ kó rí so ẹni tí ó kówó jẹ àbójalè àbóyófẹ́ jìbìtì àbóyóríṣiríṣi ọ̀nà tó fi pààyàn lẹ́kún àbí ó kọ́kọ́ kẹ́yìn sọ́lọ́run gẹ́gẹ́ bá nǹkan ti wí wọ́n ni kókè kọ́kọ́ kẹ́yìn sọ́lọ́run kó tó kọjú sọ́lọ́run àwọn tóbi láwo wíbẹ̀ o so ọlọ́run wá jẹ́ lẹ́kẹ̀ẹ́ ọlọ́run fẹ́ mú tọ́ńpè ní kìsìdìrájù ọlọ́run ṣe fún un wá lóun lówó tán ní pé àlọ́run mo ti dé sàkóso lọ́làdé bí ìgbà tó bẹ́ẹ̀ sọ pé ní ọlọ́run mo ti wá dé ní ìfúnjẹ́ ká negotiate so ọlọ́run ọba ó sọ wọn pé ní ìnà máa yàtà ọbàrù lọ́ọ̀wù ẹ̀rọ mọ̀tàkì ó lè tẹ̀lé hadith náà tó pé ní inna Allah ta'ala tayyibun la yaqbalu ọlọ́run ọba ọba tó pure ni I never recognize anything unless something that is pure. So until o bá pure, I don't recognize you. So o ti tọ́ àtọ̀fà ní sọ́tún fòrò kọ́ ní. Fi irú ẹni bẹ́ẹ̀ àpèjú ara sọ wípé ní wọ́kọ̀ jimná ìlà máa àmìlú min amali faja'alnahu haba'an mansura. So a kàn áwù nǹkan tí wọ́n ṣe kí a ṣe lóòótọ́, a wà sọ di haba'an mansura kan tí ó tí ó tún tán bá dín díọ̀nà kí a máa wò nílùú kankan ní rẹ́kọ̀dù wọn kọ̀sọ́ ọlọ́run wà fẹ́tọ́ ọlọ́run ò gbà tó ló fẹ́ pé ní ó lágbára ọ̀ tábà kọ tá a sì mọ̀ pé lágbájá ló kọ́ léyìí owó òṣèlú ló fi kọ́ àbúrò gbàtó dìkìrì ní yóò ní má kírun bẹ fún àwa á kírun bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo tán bá kó tán bá fi ṣe tán bá fi bòyàn tán bá fi náà yàn mọ́kà tán bá ní kọ́ lọ ó múra ó múra ọlọ́run ó gbà pẹ́ni tó lọ ṣe ó múra ó ti gbà mọ́kà rẹ̀ àwọn àwọn ni nǹkan sọ́ọ̀sì wọn ọ́ríjìn owó wọn kò pure sọ́lọ́n sọ pé ní òun nígbà so ẹ̀ríhun pẹ̀lú ẹ̀pọ̀lọpọ̀ ẹ̀ríhun ó fi rìnlẹ̀ bẹ́ẹ̀ so àwọn àfáà àwọn ọlọ́pàá wọn lẹ́sàn-án tá máa ń kí àwọn ní ẹ̀lásọ̀ bá wọn sọ́sọ̀ yíò lọ́dọ̀ ti tí wọn kò ní máa jí haramu àwọn tí wọ́n jẹjẹjọ rẹ̀ ní àwọn tó kówó jẹ haram ní fún bọ̀ tábá bún èèyàn ní ìdílé má gbà so bọ̀tọ̀ tí a bá máa fọ́n lè kọ ló dá o ní ìsìn ọlọ́run ní ọlọ́wọ́ lákanṣe ó mọ̀tàlẹ́kọ̀ àánú ẹ̀fún wa ìdípa lówó ẹnìkan wá ní dédé nípa ní pé dr ẹlẹ́ṣẹ̀dá kan ẹ̀yìn mẹ́wàá náà tó lọ ájì lọ́dún máa tí mo fi mọ̀ pé àjọ kàwé ni àjọ lọ́dún kéwù ni ẹnu wípé oúnjẹ káńsílà àbójẹ nǹkan tó jẹ òbí di wípé ní ọ̀nà ìdíjì nǹkan ẹ̀kọ́ wà sọ̀spíṣíọ́sì so gẹ́gẹ́ bí onímọ̀ náà pé àǹtọ́lọ́ ọba ti fún wà láwọ́ tó alhamdulillah rabbil alamin ربينا كسمة الجبار فينا لنا علم وللجهال مال ọdúnfẹ́fọ́lọ́ ọba ìmọ̀tọ́lọ́ ọba ṣe oore ni òṣìdúpẹ́ so owó tí ẹun kọ́nàtọ̀ pé níwà látàmọ̀dánà ìlànà tánàbí àwọn kan ń tàà sí fún wọn ní ọ̀sọ̀ ayé mọ́jì kò ní mú kò ní kọ́mọ̀mọ̀ wà lójú so ó dáa kí yóò decline ká ọ̀gọ́ ọwọ́ mu ọlọ́run kan lẹ́sìn rẹ̀ ní ò lọ kódà àwọn olówó ó má jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó kẹ́yìn ò tọ́kẹ́yìn ò bá lè sí ìní pé kí yóò bá wọn sọ̀tá o òtí lágbájá á ọkàn yóò bá lè sí ẹgbẹ́ àdẹ́kùn àwọn àfà àjọ lọ mọ́kàtí ń àjọ lọ ó mọ́ra tẹ̀sẹ̀ ìsìn á lọ tó máa dá ìdí wa tó máa fi kíní kàtà wa á pẹ̀lú ẹ̀bà wọ ọmọ kéwù mi tó wà nínú mi àmà àna èmi àláwọn oníjẹ àwọn yíyún nítorí wọn bá ṣe fún àwa ní ìmọ̀ ojú tí ń bẹ́ lọ́wọ́ lówó lọ tó ọ̀pọ̀lọpọ̀ olówó sì ní àwọn ó kà sọ pé nígbà tá a fi ń sọ lánàá ti rí àpapọ̀ àti rí ní àwọn àáfàá míì náà tí wọ́n rí wípé àwọn ń tẹ̀lé olówó lọ mọ́tà lọ ájàgbé ńlá àwọn onímọ̀ wa bá ń gbé báàgì Allahu Akbar náà pé àpàràtì ìbò ni kí ló lówó fẹ́ tí onílù màmá bá gbé báyìí lọ́wọ́ à olówó ọlọ́run ti gba bẹ́ẹ̀ o ìbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kó àkúrò zákọ̀ wà rísí fún àlàálẹ̀ wá sí àná lákan ṣọ ọlọ́run ọba ọ̀sọ́rọ̀ lọ́wọ́ sálọ̀ nàbí ókè. Thank you. Yes, yes. Somebody who doesn't own capacity or material to fulfill the obligation during Ramadan. So after Ramadan, he or she is in blessed. Can he repay it? The answer is yes. Because it has become debt, religious debt, which must be settled whenever he or she is capable of doing uh, so. So, and tó bá jẹ́ kòkòrò yóò san gbèsè rẹ̀ padà gbèsè kàfàrà ni gbèsè bídíà ni gbèsè hajj ni gbèsè umra ni àwọn oríṣiríṣi àbí gbèsè sàdáàkì ẹni tó fẹ́yàwó àti ó tọ́lú ṣẹ̀rí àti èèyàn fẹ́yàwó lọ pé wọ́n padà máa ta sàdáàkì rẹ̀ rán wa padà pé ó tún tó sí sàdáàkì nǹkan so wọ́n yọ sàdáàkì fóònù ẹ́stéètì rẹ̀ nítorí pé wọ́n pín irú ogún bẹ́ẹ̀ الله تعالى أعلم بالصواب وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله